الحمد لله وحده أنجز وعده ونصر عبده وأعز جنده اللهم صل وسلم على من لا نبي بعده صلى الله عليه وسلم وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ẹ̀yin olùgbọ́ wa nínú nǹkan tí gbogbo ayé ti mọ̀ ní a wà yìí àti before àkókò tí a wà yìí Ona náà ni pé àwọn ènìyàn wọ́n máa ń lo àkókò tí ba bá ṣẹlẹ̀ wọ́n máa ń lo àkókò tí àdánwò bá ṣẹlẹ̀ tó kárí ilé oko tó kárí gbogbo ayé wọ́n máa ń opportunity ni lati fi polówó àbí láti fi gbé lárugẹ nǹkan tí wọ́n máa ṣe jùlọ mm-hmm. àwọn tí wọ́n wà níbi ìbàjẹ́ wọ́n lo àkókò ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àjálù wọ́n á lò láti fi polówó ìbàjẹ́ wọn hmm. wọ́n wá máa ṣàlékún àdánwò wọ́n máa fi àdánwò kún àdánwò tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ fáwọn ènìyàn hmm. àwọn tí wọ́n jẹ́ ẹni òdodo tí wọ́n jẹ́ ẹni rere àwọn tí wọ́n jẹ́ ẹni olùmọ̀nà wọ́n máa pe àwọn èèyàn sákìyèsí pé yọrọ nílé yìí ẹ má tẹ̀lé wọn ẹ má gba ọ̀rọ̀ wọn ẹ sì má fọ́lú àwọn tí wọ́n ń sọ̀rọ̀ náà àwọn tí wọ́n jẹ́ ẹni òdodo yìí wọ́n tún máa ṣiṣẹ́ lọ́sàn lóru láti mú àdánwò tó bá ka àwọn ènìyàn láti mú kúrò tàbí kan reduce àdánwò náà hmm. eh, pẹ̀lú ìlànà tó bá ṣẹ̀ríà ìsìláàmù mu hmm. ìrẹ́ mùsùlùmí tó ń gbọ́ mi tí ọba ti wà nínú ìbànújẹ́ kan àbọ̀ wà nínú àdánwò kan àbọ̀ wà nínú àmìwò kan ọ̀ràn ẹyẹn ní fún ẹ̀rí tó kí ó padà lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba wa subhanahu wa ta'ala hmm. torí pé àdánwò àbí àmìwò àbí mùsíbà tí ó bá ọ yìí kọ̀ wá bá ọ fún rẹ̀ mùsíbà ò lẹ́sẹ̀ kò sì lápá kò sì lórí ẹnìkan ní darí ẹ̀wà bẹ́nìyàn tààlẹ̀ tí ń darí ẹ̀wà ò náà ni ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo nígbà ìbànújẹ́ àbí nígbà mùsíbà àbí nígbà fìtínà ẹ kó padà lọ bá ọlọ́run ọba torí pé mùsùlùmí gbọ́dọ̀ gbà yí yípadà lọ bá ọlọ́wọ́n ọba yìí subhanahu wa ta'ala nígbàtí àdánwò bá bẹ́ ènìyàn yóò jẹ́ ká máa mọ̀ pé ènìyàn ẹlẹ́sìn ni hmm. yóò ma jẹ́ ká tún máa mọ̀ ènìyàn ọlọ́pọlọ pípé ni hmm. torí pé kí ló fàtà àfi sọ yóò jẹ́ ká máa mọ̀ pípé lènìyàn torí pé ẹni náà ọlọ́ọ̀bẹ ẹni tó hmm. ẹni tó lọ mọ bí nǹkan náà yóò ṣe lọ ọlọ́wọ́n bá jẹ́rìí ilé inú sọ́tútù ọ̀rọ̀ máa aṣọ ọ̀bà mi mùsíbátì ìlà bí nílà wà máa yùkùnmín bílà ìyá àti kọlbà wallahu bi kulli shay'in alim. No decision and qadar that is the binding element of Allah. And whoever believes in Allah He guides his heart to the true faith with certainty that this what has befallen him was already written for him by Allah from the Qadr. And Allah is the all-knower of everything. Ọlọ́run ọba sọ wípé mẹ́ àṣọ́ba mi mùsíbà kò sí mùsíbà kankan tó lè bá ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó lè bá ènìyàn láyé tí a wà yìí ìlàbí ìdìnnìláà ما أصاب من مصيبة إلا بإذن الله lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba ti kádàrá ẹ̀ tán ni yóò tó ṣẹlẹ̀ mùsíbà hmm. kankan ò lè ṣẹlẹ̀ lẹ́yìn kádàrá ọlọ́run ọba ma asaba min musibatin illa bi idhnillah tó bá ti wá rí bá ní ìta bá ti gbà yí pé ọlọ́run ọba ló mú mùsíbà wá ọ̀dọ̀ ta ló wá yẹ ká lọ ọ̀dọ̀ ọlọ́run ọba náà ni hmm. ọlọ́run ọba fi sọ pé wa man yu'min billahi yahdi qalbahu wọ́n bá bí ọlẹ́rìn pé kí la fi kojú mùsíbà kí lórúkọ ẹ̀ ìmáì ẹ̀ta bá fẹ́ pàdé àdánwò tá a sì fẹ́ kí àdánwò náà kó pòórá àbí

kí lọ́lọ́wọ́ bá sọ ọlọ́run ní àlà ẹ̀tẹ́ tí ń kẹgbọ́ láhùlẹ̀ kọlùkù wọlẹ̀ amòrò èmi ni mọ̀ ń dẹ́ èmi náà mọ̀ ń paláṣẹ ìyá máa dá nǹkan gbámi tí ò nílé kọ̀ǹtró rẹ̀ hmm. ìwọ tó ń gbọ́mi tó ọjọ́ ma bàbá tó ń gbọ́mi tó bímọ ìwọ ló bí ọmọ ìṣùgbọ́n ò lè kọ̀ǹtró rẹ̀ ẹ̀ka hmm náà ní kọ́ntró subhanahu wa ta'ala. aláàdáhùn lọ́kọ́lùkù wà ní àmù. wá fi wá ròyìn ara rẹ̀ wípé kọ̀sẹ̀ ń tọ́jọ mí ló the Lord of the mankind, jinn and all that. Ìparí ayé ẹ̀yàn fi yíó wáyé pé ẹni tí ó máa ní nǹkan tí ò ní lè darí ẹ lọ́pọ̀ jù. Hmm. Ṣùgbọ́n ẹni tó ní nǹkan tí darí ẹ nìkan náà ni, ó ni Allah subhanahu wa ta'ala. Tabarakallahu rabbul alamin. Ẹ̀yin olùgbọ́ wa, a wà ní orílẹ̀ ayé lákòókò tá a wà yìí, à ń kọjá pẹ̀lú agbami àti rúkèrúdò, àwọn dàrúdàpọ̀. Hmm. àwọn ìṣẹ̀lẹ̀ amílẹ̀ hmm. amíkè amẹni hmm. tó strong tí ìṣẹ̀lẹ̀ bá ti mẹni tó strong ẹni tó strong ń kọ́ ẹ̀jẹ́ sí pé yóò gbé dànù lọ́nà eh, àwọn ìṣẹ̀lẹ̀ tí mi ayé jìgìjìgì à ń kọjá lára rẹ̀ lákòókò tá a wà yìí àwọn agbani odò tó jẹ́ sí pé akọni omi ó ń kọjá lára ayé lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí kila la kọ ní omi ni corona virus. corona virus. ọ̀ eh, ń kọjá lára ayé pẹ̀lú agbami ìjí omi hmm. tí ń gbé gbogbo nǹkan kódà àwọn ìlú alágbára àwọn agbami wọ́n sì kí wọn àwọn agbami tí ń kọjá lọ́wọ́lọ́wọ́ báyìí lórílẹ̀ ayé yìí àwọn ènìyàn wọ́n bẹ̀rẹ̀ sí bẹ̀rù hmm. wọ́n bẹ̀rù bójó hmm. kò sí tọ́kàn rẹ̀ balẹ̀ kódà a rí nínú àwọn ẹ̀dẹ́ ènìyàn tó rò pé àbí àlùkìyàmọ̀ ti dé ni àbáyé ti fẹ́ parẹ́ ni náà àwọn ènìyàn tádàwò bá dé báyìí kálukú ọmọ wá solúsàn káàkiri tàbí kọ́ mọ̀ wá pé gbóní káyàsì kí lọ́nà àbáyọ báwo la ṣe ní lùgbàdì àìsàn yìí báwo la ṣe làkó lórí coronavirus eléyìí ló fi jẹ́ sí pé lákòókò tá a wà yìí àwọn òpùrọ́ ènìyàn àwọn 419 ẹ̀sìn àwọn 419 ayé bákan náà wọ́n máa lo àkókò yìí wípé torí pé wọ́n máa pàwọn ènìyàn kálukú wọ́n náà àbáyọ solúsàn solúsàn kálukú wọ́n káàkiri àwọn ẹni burúkú ìtẹ́jọ́pù rẹ̀ ẹ̀sìn yìí tọ́túnjọ́ pòrò ayé yìí wọ́n lo àkókò yìí láti fi tún polówó kíni àbúrò wọ́n bẹ̀rẹ̀ sí fẹ́ máa sọ àwọn ènìyàn látara ìṣẹ̀lẹ̀ tí ní ayé lọ́wọ́lọ́wọ́ yìí hmm. nígbà tá a rí wípé àwọn ènìyàn yìí wọ́n ń dààmú ayé láti sáyé nù hmm. wọ́n ń fòrò àwọn ẹ̀dẹ́ ènìyàn láti jẹ́ kí wọ́n ṣubú sínú ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba hmm. láti jẹ́ sí pé kí wọ́n jìn sínú ọ̀fin ẹbọ ṣíṣe tàbí kí wọ́n jìn sínú ọ̀fin mistake hmm. láti pé kí wọ́n ṣe nǹkan tí ó jẹ́ àṣìṣe síwájú ọlọ́run ọba wa hmm. ta'ala àwa lè rí kí ó yẹ ká mẹ́rin sáwọn nǹkan yẹn ìkan alákọ̀ọ́kọ́ tó jẹ́ kan àkọ́kọ́ tí akọ́kọ́ rí tí ó gbalé gboko ni zaam àwọn èèyàn ti ń polówó káàkiri wọ́n ti ń polongo káàkiri wípé tó bá ti sí àlùkùránì ẹ̀yin olùgbọ́ mi tẹ́ ń gbọ́ mi nì ah. ẹ̀yin tó bá ti ṣáàlù Qur'an mo mọ̀ pé wọ́n tó ń gbọ́ mi ń líná wọ́n ti wí fún wa náà ó ti kárí ilé báyìí gbogbo àwọn ènìyàn ni wọ́n ti fẹ́ wí fún wọ́n ní tó bá ti ṣáàlù Qur'an wà á bá irun mẹ́ta níbẹ̀ hmm. ṣàgbé Qur'an rẹ kó sí ọ̀wà bá irun mẹ́ta níbẹ̀ hmm. wọ́n ní tíyẹn bá ti wá sí Qur'an ní tó bá ti bá irun mẹ́ta yẹn níbẹ̀ tán kó wá mú irun náà hmm. wà wá fi sínú omi wọ́n ní wàá máa wá mu omi náà wọ́n ní tàbí kọ́ òfin wẹ̀ ah. èyí tá ń gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni kí wọ́n ní ká mú hmm. ẹnìkan tó kọ́ọ̀lù ní ìbílá ìpín iná ní ọ̀lẹ́ yìí ó ní wọ́n ní èèyàn tún lè fi wẹ̀ ah, ah. irun yìí wàá fi sínú omi wọ́n ní wàá mú tàbí kó máa fi wẹ̀ wọ́n ní tó bá ti mú omi yìí tàbí bá bá fi wẹ̀ wọ́n ní kó o pé ìwọ àti coronavirus ọ̀tá ní ẹ̀kọ́ ní sí ọ anti-coronavirus àwọn tó wá mú irọ́ yìí wá wọn ò dásọ lásán hmm. wọ́n gbọ́dọ̀ fún ní chain ẹ̀wọ́n ni made in kíni ah, ah. níbo ló ti wá wọ́n ni ah, made in Makka made in Madina hmm. wọ́n ni láti Saudi Arabia ló ti wá wọ́n ni láti Makka ló ti wá hmm. àwọn mẹ́rin sọ pé láti Medina ló ti wá wọ́n sáàgbì wá bá ní nàám èyàn ògbọ́ mi alákùnlé tẹ́ nílà ákàì ẹ̀jẹ̀ ká máa tú àwọn irọ́ ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká máa tú jáde pẹ̀lú àwọn nǹkan tí ń bọ̀ yìí lẹ́sẹẹsẹ̀ àkọ́kọ́ náà onílàáká ìtò ń gbọ́ mi ó yẹ ká mọ̀ ìpín wọ́n ní irun wà nínú Al-Qur'an wọ́n ní tí wọ́n bá wá mú un yẹn wọ́n ní mẹ́ta ni tó bá wá mú wá fi sínú omi tó bá fi sínú omi wá mú tàbí kó fi wẹ̀ tó bá ti mú tó bá fi wẹ̀ kò sí coronavirus nínú ìjẹ́jẹ́ kitabun karim Àkọ́kọ́ lọ mọ̀ yí pé Al-Qur'an tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ yìí tí ó náà máa bá ní nínú èyí kẹlọ mọ̀ pé Kitabun Karim tíra alákùnrin ní Al-Qur'an Karim. Ẹgẹ́ bí Ọlọ́run ọba ṣe ròyìn ẹ̀ láti 77 títí dé 80 ọlọ́run kí alùkùránì ó kì í ó kì ní oríkì ńlá hmm. ọlọ́run bá sọ pé innahu laqur'anun karim innahu laqur'anun karim fi kitabin maknun fi kitabin maknun Ọ̀rọ̀ sọ pé kẹrìm. Ìlàwú lápúránù kẹrìm. Ọ̀tọ́ wá ní bí kìtàbí maknún. Bí kìtàbí maknún. Ọ̀tọ́ wá kì sókè pé láàrá sùúrù ìlàlúmùtọ́gbàrù. Kọ̀wá dákẹ́ bẹ̀, ó tún من رب العالمين ọlọ́rin náà wọ́la Qur'anul Karim mẹ́lọ ma kó tíra tí mọ́ sọ́rọ̀ rẹ̀ èyí tíra alákùnlé ní o èyí tàà fẹ́ lọ bẹ̀ ń bẹ̀ yẹn ẹ̀yìn olùgbọ́ mi o náà ni wípé wọ́n ní irun wà nínú Qur'an mm-hmm. àwọn afẹ́ wò pé mm-hmm. èyí tí wọ́n ní irun wà nínú èyí báwo lórí èyí tí wọ́n ní ọlọ́ni ẹ̀lọ́ ma fi ọ̀rọ̀ mi ti bẹ̀m̀bẹ̀ lákúránù karim innahu lákúránù karim ọlọ́ni kùránì kùránì tí wọ́n ní karim ní alákùnlẹ̀ ni ọba àpọ̀lẹ̀ ni àìgbé kùránì sílẹ̀ àìyẹ ìyálò kùránì bọ́ bá fẹ́ ìyálò kùránì wọ́n lọ́yẹ̀ ìyára rẹ̀ bí ò jẹ́ pé ayé rí bọ́ ìyára rẹ̀ báyìí yọ́ hàn padà pé ẹni yẹ̀yẹ́ ní ọ̀pọ̀lẹ̀ قال وثني في كتاب مكنون في كتاب مكنون قال إنه ويتوى إيويتا دابو ونينتا أقمالي ناني وينا في كتاب مكنون لا يمسه إلا المطهرون لا يمسه إلا المطهرون قال إنه أنت يوم أمو Hmm. èyí tó bá jẹ́ white ẹni kí n fi pú mú náà eh, àti kùránì white ju white lọ láyá má sú ìlànà tó zárú nígbàtí wá white ju white lọ yìí ẹ̀yẹ́ tó máa wọ́n tó wá ní tẹ̀nzílù min rabbil alamin and 22 ọlọ́run bá sọ pé bal huwa qur'anun majid bal huwa qur'anun مجيد ọlọ́run ní mọ̀jídù ní Qur'an bal huwa Qur'anun majid lẹ́mà ah, ń pé kábíyèsí rẹ̀ alùkùránì nìjẹ́bọ̀n Hmm. Bal huwa Qur'anun ah, Majid. Àkọ̀dá wà lásán fi lawhin mahfuz. Fi lawhin mahfuz. Eh, ọba security ló wà fún Al-Qur'an. Hmm. Eh, gbogbo nǹkan tó bá ti ní ìlà yìí wọ́n fún security. Eh, Ọlọ́run ẹ má wulẹ̀ wo Al-Qur'an ní pé anybody lè wọnú ẹ̀bọ̀ sí òwú. Qur'an ní tẹ́wọ̀n ní fi lawhin mahfuz. Fi lawhin mahfuz nígbà tán ní kùránì wá rí bẹ́ẹ̀ alìkùránì alákùnrin alìkùránì àbí alìkùránì hmm. kábíyèsí alìkùránì samasangudu alìkùránì rákàdéèdì alìkùránì ìjẹba nù kódà ojú gbogbo ta awé nǹkan afẹ́lẹ́ ń súntùmọ̀ alìkùránì sí yìí ni alìkùránì hmm. tán wá pọ́nlé báyìí ká wá sọ yí pé irun wọ́n fi sí inú rẹ̀ wọ́n ó sì ọ́ bá ẹ̀jẹ̀ kákọ́kọ́ bẹ̀rẹ̀ wa léèrè pé sí irun lápọ̀nlé hmm. tí nǹkan bá ní yìí nǹkan yìí láfi síbẹ̀ sí ah, irun lápọ̀nlé bí jama ìdáhùn ní wípé irun lápọ̀nlé nínú hadith àkíkọ̀ an Salman bin Amir Rabbi hmm. Salman bin Amir Rabbi tọ́gbà hadith àkíkọ̀ wa ó ní qala Rasulullah sallallahu alaihi wa nígbà tí ń sọ̀rọ̀ ọmọ tá a bá bí hmm. Ànábì ní ẹyọ ṣùtà kúrò lórí ẹ̀, hmm. ẹfà kúrò, ẹfà ìgbín kúrò lórí ẹ̀, irun orí, hmm. nànábì pè ní kínú, na ìdọ̀tí ìdọ̀tí ni ẹmú kúrò sọ wà yẹ kọ́ wá jẹ́ fi oríṣiríṣi àwọn òkìkí ìròyìn Taa fi ròyìn rẹ̀ irun tí wọ́n rí náà wà lọ́yẹ kọ́ wà nínú Al-Qur'an ọdá wà lójú pé fàwọ́dí àwọn olè adà ká fi irun sínú Al-Qur'an náà ìhànà hmm. ah, bí ìgbà táà ń yẹ̀yẹ kí ni ìjáfà alápìjú ètò súnmọ́ wa àpẹẹrẹ rẹ̀ náà ni fóúnjẹ táà ń jẹ gbogbo nílà àkáyà ayé lọ́mọ̀ fún oúnjẹ lápọ̀lẹ́ tó jẹ́ pé náà ṣẹ̀rẹ́ Islam tó bá lọ lójú ọ̀nà tó bá róúnjẹ kan táwọn èèyàn tẹ̀mọ́lẹ̀ mú kó kò fi sí bí ayé táìpà àwọn èèyàn ti ní tẹ̀mọ́lẹ̀ torí oúnjẹ níyì nínú ṣẹ̀rẹ́ Islam hmm. gbogbo ọlọ́pọlọ pípé náà máa fún oúnjẹ níyì hmm. gbogbo ara máa fún oúnjẹ níyì lọ́jọ́ gbogbo ẹni tó làákàyè ẹ̀ pé dáadáa hmm. ló fi jẹ́ sí pé gbogbo ẹni tọ́lọ́pọlọ ẹ̀ bá pé tọ́ bá bá irun níbi oúnjẹ kò ní rí irun níbẹ̀ ó wà sí wá jẹ́ sí pé irun láwà àsọpá máa bá nínú ẹ̀sìlàkà ìyẹn ni hmm. bákan náà ọ̀rọ̀ tí wọ́n gbé wá yìí yọ́ máa jẹ́ sí pé à ń polówó alìkùránì fáwọn kèfèrí hmm. torí pé coronavirus kò mọ́ mùsùlùmí nìkan ah, bí ṣe ń ṣe kèfèrí lọ́sẹ̀ bẹ́ẹ̀ náà ní ṣe mùsùlùmí náà ní ṣe Eh, tàbá wá ní irun mẹ́ta lábà nínú alukur'an tàbá ti mú tàbá ti fi wẹ̀ tàbí tàbá ti mú coronavirus yóò lọ mú rò pé gbogbo àwọn kèfèrí gbogbo wọn náà sàríwá yàn àti Joseph yóò wà àtògùndélé yóò wà Christopher yóò wà gbogbo àwọn èèyàn yẹn wọ́n ma wá wà alukur'an wọn àlọ́ ma gbé alukur'an gbogbo wọn náà sì mọ̀ pé kèfèrí ọ̀yẹ́ kọ́ ma gbé alukur'an point mi lára àwọn ọ̀rọ̀ tí wọ́n gbé wáyé wọ́n ní tí wọ́n bá ti fi irun sínú omi wàá mú hmm tí wọ́n mìí sí ẹ̀mọ́ mi wọ́n ní wàá mú hmm. ẹgẹ́ bí n ta awí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé irun táwọn wò ní àdà ìdọ̀tí ni mímu omi tí wọ́n wà nínú ẹ̀ lásán láìjẹ́ tí pọ̀ abẹ́bí ṣe wòsàn ẹ̀dá tí ẹ̀dá rẹ̀ bá jẹ́ ẹ̀dá ènìyàn tó pé pípé fórí dáadáa kò pé ni hmm. báwo wá ní tó bá jẹ́ sí pọ̀ ọmọ ibi tí wọ́n ti wá kí ló fi yọ pé bọ́yá àwọn ẹlẹ́dẹ̀ lọ́wọ́ àánú kùránì tó bóyá àwọn ajá lọ́wà ń bẹ̀ hmm. tó bá jẹ́ sí pípọ̀ bá rírun nínú kùránì tí ẹ tó ti mú hmm. tàbí ó fi wẹ̀ hmm. bóyá àwọn ajá lọ́wà ń bẹ̀ tó rí bóyá àwọn ẹlẹ́dẹ̀ lọ gbé fún fún mọ́ wá ń sọ fún ọ yí pé tó bá jẹ́ sí pípọ̀ bá fi rú nǹkan coronavirus la yaziduka illa fayruza eh la yaziduka illa fayruza min mun kan tó ń wò ito lọ pé yon bóyá ran ẹlẹ́dẹ̀ ló mú hmm. bóyá ran ẹja ló mú hmm. eh corona virus ti dára yóò tún máa increase wọ́n dẹ̀ látàrí bó tún eh orí ti sai so so naam nígbà náà báwo wá ló sì wá máa mu omi tó jẹ́ sí pé irun wà ńbẹ̀ tó ma bi tun yi ti wa ah hmm mo rò pé nílàákàyè ènìyàn tó bá ronú sáàrin kò ní gbà wọlé lọ́wọ́ alẹ́ tó lẹ́sìn náà ti wà gbà hmm. náà irun táwọn wí ní níbo ló ti wá o ta ló ní irun náà tí irun èèyàn ní àbíwọn àlejò àbíwọn ẹranko sílẹ̀ ló ti wá sínú kùránì àbíwá láti sámà ní péèjì wo ni wọ́n máa bọ́ sí tó báyé pé péèjì ẹ̀ bá ń ti yàtọ̀ ajẹ́sí pé rọ́ ni péèjì kan rẹ̀ yọ́ bákan náà nọ́mbà mẹ́ta tẹ́ wí ìgbò ẹ̀tìrí ìbùlẹ̀tìrí nọ́mbà mẹ́ta tẹ́ wí ní ẹ̀bá wá fi sínú omi tẹ́ ẹ̀kan ní òmú ni àbí ọmọ mú lọ hmm. tó bá ikú bá mú lọ mú àdánwò lọ́ndẹ̀ náà báwo ló ti wá wọnú àlùkùránì lọ hmm. ṣé irun lápá tí ó fi sí kùránì àbófò wá ẹ̀sì wọ́n sí àlùkùránì tiẹ̀ hmm. torí pé àwọn èèyàn sọ wípé ọlọ́run lọ́mọ ikọ́ ìta àgbà nígbà tí ó ti fẹ́ pọ̀ jù ní pé ká kúkú ṣe àlàyé ẹ̀ jáde fáwọn èèyàn náà hmm. báwo ni irun ṣe wọnú Al-Kùránì ní ti torí ààrẹ ìjọba sọ pé ah àwọn bàbá yọ ọmọ kankan o ẹ̀mí sí mọ́ bá o jẹun fún ọ̀láńtà ibi tó ti rí irun nínú Al-Kùránì hmm. irun òsínú Al-Kùránì o hmm. ìdáhùn ni wípé nígbàtọ́ gbàgbọ́ wípé irun ń tọ́bọ́ wá gbàgbọ́ tán ìwọ náà wá lọ gbé kùránì rẹ̀ torí pé tó mọ́ lọ gbé kùránì rẹ̀ wọ́n ti kọ́kọ́ gbàgbọ́ nù nípa ọba ọ̀run níbẹ̀ tó bá ti lọ gbé àlè kùránì rẹ̀ nì lọ́mọ yìí pé ṣètọ́nù ti wọlé lọ́mọ pé irun pínpínjú rẹ̀ yìí yọ́ wà fà kan yọ jáde síta ń bẹ̀ ọ̀nbẹ̀ ń bẹ̀ o ṣùgbọ́n wọ́n wà gbé kùránì báyìí ìyàwó ran irun lọ́mọ owó níbi ojú ìṣe ọwọ́ àmà òròfin nù kùránì lọ sí nǹkan ń ṣẹlẹ̀ sí ọ̀nìyàn irun ojú rẹ̀ yìí irun ojú rẹ̀ tó ń pè àbí kí là ń pè irun àwọ̀ ojú yìí yóò fà kan yọ síta àbí kọ́ lọ fi irun kan síbẹ̀ fún ọ yóò wá sí ganga kì í sínú kan lọ́wọ́ o wọ́n wà máa rí ẹni pé náà ni náà tó bá jẹ́ sí pé ọba ka ayatul kùrùsí tàbí ń tọ́jú ayatul kùrùsí lẹ́yìn ìgbà tó ti kọ́kọ́ ti kọ́kọ́ tọba wá kà ó rí pé ò ní rí ohun kankan mẹ́ ẹ̀rẹ́ pé irọ́ pátápátá ni náà ẹlọ́mà yí pé ète yìí àní pláàni yìí kí ìyọ́ máa rí tí ò ṣẹlẹ̀ yìí ìkan nínú àwọn ìlànà ṣètọ́nù hmm. tó máa ń lò láti fi sọ àwọn ènìyàn gbogbo wa náà sí máa pé ọ̀gá ọ̀tá àwọn ọmọ ànábì Adam àìsàràtù wàsàlám tèmi àti wọ́n tún gbọ́ mí jẹ́ kan nínú wa yìí kálọ̀ mọ̀ pé ọ̀gá àwọn ọ̀tá wa onáà ní kí ni ṣe ìtọ́ ọlọ́run sọ pé ẹlọ́mọ pé ìjọta tí ṣètọ́nà jẹ́ ọ̀tá fún yín kìí ṣe nọ́mà òkèé ṣe ordinary ọ̀tá ò ọlọ́run sọ pé inna shaytana lakuma aduwwun mubin inna shaytana lakuma aduwwun mubin verily shaitan is an open enemy unto you. Oh, verily náà ni ẹ̀ hmm. dájú sáká ni. Hmm. Suratu Yusuf àyà karùn-ún ọlọ́wọ́ bá sọ pé inna shaitana lil insani aduwwun mubin. Inna shaitana lil insani aduwwun torí pé ọmọ mú ọmọ ádámà díẹ̀ díẹ̀ tẹ́bà ẹ̀ tẹ́bà tó bá ti tẹ̀lé ń bí alákọ̀ọ́kọ́ yóò fi ó ti kúlẹ̀ kìí nígbà tó ń tẹ next next next nínú eh, fóònù ẹ̀bẹ́ ni ṣètọ́nù sí ọgbà ah, ah. àbí sí mú èèyàn gòkè ah. òkè ṣẹ̀tọ́n eh, òkè àdánwò ìparun gbogbo ìyàwó yọ́ máa mú èèyàn lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó bá ti wá fọkànbalẹ̀ pé o ti kọ́kọ́ mú irun náà o fi sínú omi omú o sì fi wẹ̀ hmm. o tún bọ̀ wá padà hmm. yóò tún wá sọ fún ọ wípé ìtọ́ka ní wípé dédé ibi page dédé ibi hmm. page ló bà mọ́ ó ṣe ti kọ́ pa ọ́ láti wípé ibi tí page tí irun yẹn wà nínú Al-Kùránì kọ́ fàyà ah, ah, eh. eh, tó bá ti fàyà yóò wà sọ pé kọ́ lọ fi page yẹn sí nǹkan kan yóò wà máa bá ọ lọ díẹ̀ díẹ̀ títí tí ó fi jìyàn sínú kófì sínú kéfèkéfè sáká wípé ká fi irun sínú alukur'an kí yóò fi irun sínú kí ni alukur'an ká lọ ma yí pé ìhánà ni ọyẹ̀ yá alukur'an ọgá bó jẹ́ sí pé làkáyì tó pé kò ní gbá kí wọ́n wọnú oúnjẹ rẹ̀ bẹ́ẹ̀ náà ni ọyẹ̀ kó yí wọ yí pé fífi irun sínú alukur'an ọpọlọ tó pé ọgbọ̀dọ̀ gbà wọlé látàbílì tí alùkùránì ga tako kí wọ́n wà ní alùkùránì hmm. ọlọ́run yà alùkùránì láì mẹ́yà suratul Waqi'a àti àkílẹ̀ ìgbẹ̀ ìnáwó alùkùránì karim في كتاب مكنون إنه لقرآن كريم That is indeed an honorable recitation, the Noble Quran. في كتاب مكنون It a book well guarded with Allah in the لا يمسه إلا المطهرون Which that book with Allah none can touch but the purified. تنزيل من رب Rabbil revelation from the Lord of the Alameen, mankind, and all that it is. Bákan náà Suratul Buruj 21 and 22, àwọn bá pé bal huwa Qur'anun Majid. Bal huwa Qur'anun Majid. This is the glorious Quran. في لوح محفوظ. It's like the preserved tablet. Hmm. Eh, nínú àwọn nǹkan tí Ìsìláàmù tó mójútó, tààfin mọ̀ pé ẹ̀mí pàtàkì nínú sẹ́ríà Islam ò ní pé even tí ẹ̀mí ọba fi bọ́ àwọn nǹkan tó jẹ́ haram nínú sẹ̀ríà islam nípìlẹ̀ yóò di halali fún ẹ̀mí ẹ̀ padà tó fi jẹ́ sí pé ta bá bi ẹni tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ islam léèrè pé ṣé ká mu ọtí ṣé halali ni lójú ẹsẹ̀ ní ọmọdáwà lóhun pé haram ni ṣé ká jẹ ẹran báyìí báyìí báyìí báyìí ṣé halali ni yọmọdáwà lóhun pé haram ni ó yẹran ẹlẹ́dẹ̀ lápútúwé mm. yọmọ pé haram ni ṣùgbọ́n tó bá jẹ́ sí wípé jíjẹ ẹran ẹlẹ́dẹ̀ yìí ni ó jẹ́ kí ẹ̀mí rẹ̀ yìí kó má bọ̀ mímu ọtí yìí ni ó ṣe ẹ̀mí rẹ̀ kù lákòókò yẹn nìkan ṣoṣo kíní yẹn ó máa di halal fún ẹ̀mí yẹn padà lákòókò yìí láti fi mọ̀ pé ẹ̀sìn Islam wọ́n pàtàkì kínú ẹ̀mí èlùbọ́ mi alápọ̀nlé ẹlọ́mọ̀ pé ẹ̀mí tẹ́ ń òun gan náà ni kápítà Capital ìgbésí ayé ẹ̀dẹ́ ènìyàn nínú ẹ̀sìn islam bí islam ṣe pé nù ẹ̀sìn islam kò kó yíyàn ẹ̀mí kéré wọ́n ló ń gan ni capital rẹ̀ tí wọ́n bá ń ṣe business wọ́n á ní kí ni capital business rẹ̀ kí ni kápítà ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn islam sọ fún wa yí pé kí ni ẹ̀mí rẹ̀ ló fi jẹ́ sí pé àwọn ọwọ́ tí islam fi mú ẹ̀mí tí wọ́n bá ń gbọ́ àwọn àlàyé èèyàn máa wò wípé subhanallah ẹ̀mí níyì tó báyìí bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá ń sọ sọ́tún nìsa ayah 29 ọlọ́wọ́ bá sọ pé wala taqtulu anfusakum wala inna Allaha kana bikum rahima inna Allaha kana bikum rahima and do not kill yourself hmm. not kill one another wala taqtulu anfusakum wala taqtulu anfusakum ọlọ́ ni o gbọ́dọ̀ para rẹ̀ o sì gbọ́dọ̀ pa ẹlòmíràn 嗯。 ẹlòmí ọmọ wípé báwo lè ní ṣe para rẹ̀ èyí tàà wà nínú ẹ̀ yìí tọ́ ọba ti ṣe ń táwọn ìjọba ní kọ́ ọmọ ṣe ọfẹ́ para rẹ̀ nìyẹn wọ́n ní ẹ má kírun jàmáà nínú masalasi wọn ò pé ẹ má kí ń lè yìn wọ́n ní ẹ má kírun júmọ́ nínú masalasi wọn ò pé ẹ kírun zúrì yìn lè wọ́n lẹ́yìn chọ́ọ̀chì kẹ ẹ lọ chọ́ọ̀chì jọ sunday ẹ lágídì tó bá ilé lọ bí ẹrú àwọn àyè yá kà ọ̀hún pé ọ̀pá ara rẹ̀ nìyẹn taqtulu anfusakum. àìṣe ìmọ̀ yìí kìí sí máa tiẹ̀ èmi mọ̀ Qur'an èmi ma hadith tọ̀hún yẹn mọ̀ Bible ọmọ mọ́jẹ̀mú láíláí ọmọ mọ́jẹ̀mú titun sọ́ọ̀mọ nípa ìwòsàn ni hmm. àwọn onímọ̀ ìwòsàn sọ wípé ẹ jìnà ẹ̀fọ́ àyín gap ẹ má bọ́ra yín lọ́wọ́ mọ́ ẹ má jìmọ́ra yín mọ́ ẹ jìnà sáàrin àwọn ènìyàn hmm. ọwá tí wọ́n lọ sírò àwọn àyè yìí ọjọ́ sí pé o ti tako al-Qur'an al-Karim. wàlá ìwọ tí ara rẹ̀ yá tí ò sí nǹkankan lọ́dọ̀ rẹ̀ má lọ síbi tí o ti lè kó àìsàn wálé ìtumọ̀ wà látọ́kùtù lọ àǹfúsàkún ní ẹ̀ ìwọ tá àìsàn yìí ti ń bẹ lára rẹ̀ tẹ́ o ti mọ̀ pé kọ́ntì tó ti ń bọ̀ wá ara ń fọ́ pé ń bẹ lára rẹ̀ hmm. tó o bá ti dé tètè lọ ju ààrẹ síbi tẹ́ ń ju àwọn ẹgbẹ́ rẹ̀ sí ẹ̀kọ́ mọ́ bá ṣe kó bá kí ni ẹlòmíràn gẹ́gẹ́ bá wọn taqtulu anfusakum. Do not kill yourself. Má para rẹ̀. Do not kill one another. Má rẹ̀ tún pa ẹnì kejì rẹ̀ náà. Ọlọ́run ló sọ bá nù. So nípa báyìí, ilé wọn bá nù. Suratul Baqara bákan náà, àyà 195. Ọlọ́run bá tún kí ọ̀rọ̀ yìí fún wa ní sókè. Ọlọ́run bá sọ pé, wa anfiqu fi sabilillahi wa la tulqu bi aydikum ila وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين ọlọ́run ní ọ̀nà wò rẹ sójú ọ̀nà tọ́lọ́wọ̀n ọba ṣùgbọ́n nínú tọ́wọ́ fẹ́ náà yìí ọmọ fi kópa lára bára rẹ àwọn onímọ̀ àmà túnmọ̀ ìfẹ́ wà látúlùkó àìdí ìkúmìlà tàhálùkà ẹ má fọwọ́ ara yín fa ìparun má ṣe máa parun nínú àpò rẹ̀ èyàn hmm. sì máa parun nínú àlàáfíà rẹ̀ èyàn máa parun nínú ilé rẹ̀ wọ́n ní wáyà báyìí ní kó fi sí rẹ̀ ọwá nínú àmàníjẹ náà ọwá máníjẹ nígbàtọ́ kọ tán ọba gbiná ilé bá jóná gbogbo nǹkan tó bá ti lè kó nira bẹ́nìyàn tó lè kó sùtà ènìyàn yálà nínú ẹni tàbí nínú ilé rẹ̀ ẹni àbí nínú àpò ولا تلقوا بأيديكم إلى التهلكة èyí ká ń ké fún wa nínú kókó yìí náà ni pé bí islam ṣe válù kínú ẹ̀mí kálíbà mọ̀ wípé ó yẹ kó válù ẹ̀mí ara rẹ̀ hmm. àwọn ìjọba yìí tí wọ́n ń pariwo wọn wọ̀nyí kìí ṣe ẹ̀mí ta wọn ni ń sọ fún àwọn ọmọ bẹ́ẹ̀ sí ń dọ́gbọ́n síra wọn ṣùgbọ́n wọ́n ṣàánú yín náà nì ibẹ̀ mójútẹ́mi ara ṣùgbọ́n ṣàánú ara rẹ̀ ọlọ́wọ́n bá gán sọ pé kó ṣe àánú ara rẹ̀ بأيديكم إلى التهلكة من الحديث عن صحيح البخاري عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنه حديث قال وفر من المجزوم وفر من المجزوم كما تفر من الأسد كما تفر من الأسد أنا بني إسا إلى أسلح إسا إري تيتي إري تيتي تنتي كواجيجي bí wọ́n ti máa wí wọ́n ní kọ́ sá fún àwọn aláìsàn ògòdò ẹni ọmọ pé kí náà pẹ̀lú àgbà àìsàn ògòdò àìsàn tó jẹ́ sí pé máa mú yàn ìmá jẹ oríkèé èèyàn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ máa jẹ kòkòrò yẹn máa pẹ̀lú ògòdò kòkòrò ni yọ́ máa jẹ ká tó bá ti jẹ ká yọ́ máa jẹ lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò tún jẹ kejì náà díẹ̀ díẹ̀ díẹ̀ yọ́ máa jẹ apá lọ díẹ̀ díẹ̀ àwọn ní ẹsá fún ẹni tá ìsan skin tó bá mú tí sì máa ń ràn ẹsá fún tàmáta pírò gẹ́gẹ́ bó ṣe lè sá fún kìnìún lion olóla ìjì anábìlẹ̀ ń sọ̀rọ̀ yìí ẹ sá fún aláìsàn tí skin rẹ̀ máa ń ràn ẹ̀sán ara ni tí wá máa ń ràn ẹni ẹ sá fún gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì sá fún kìnnù ta lọ́sọ̀rọ̀ yìí anábà Muhammad sallallahu alaihi wasallam ẹ jẹ́ ká gbá dìsìn ẹ̀wò ní sókí kálíbà mẹ́bà nẹ́bì tọ́lọ́run fáwà mùsùlùmí sallallahu alaihi wasallam àfikà yà máa ṣe àsọ̀látù fún dáadáa sallallahu alaihi wasallam mm, àfikà tó máa ṣe àsọ̀látù fún dáadáa àfikà tó máa ṣe torí táwa náà táà bá gba ìsìláàmù táà bá tẹ̀lé lẹ́yìn ni àwọn náà máa sọ wípé kí ni lórúkọ kíníkan ni kò sí nǹkan tí ó sì ẹ̀ ìgbé àgbèrè ni kú ka kìíní kan gbésígidi ní kìíní kan gbésígidi àwọn àṣẹ pé kí kò sí wàhálà àyún lọ àyún bọ̀ ní kí ni lọ́wọ́ náà ma gbẹ́mẹ̀ ànábi ní fírra min al-majdum kàmáta fírra min al-asad ó ní láìsàn gẹ́gẹ́ bó ti máa ń sá fún hmm. àwọn àǹfààní kan wà lábẹ́ alákọ̀ọ́kọ́ pé sá ọlágbára ju kí nìyàn ọ mọ́sùnmọ́ lọ. tẹ́mọ̀ hmm. pín tí gọ́ọ̀mẹ̀ntì ń pariwo ní ìsinmi pé ẹ mọ́sùnmọ́ wọ́n sọ pé kọ́ lẹ́nìkan kọ́ yọlọ́ kan kọ́ wá máa aláìbí <laughs> ní báwọ̀ ó sì máa sáfá láìsàn nínú súnà àti wa nígbé tó bá láìsàn tí ó jọ bí àìsàn ògòdó bá ní wọ́n ní tó bá yọ níwájú wọ́yá kọgbẹ̀yìn lọ́sẹ̀ ẹ̀nà alábì ní ọ̀sá gbogbo wa náà sí mọ̀ yí pé èyí tán sọ fún aníbi òdí pé má họ́gì hmm. má dìmáyà má bọ́yàn lọ́wọ́ má fara kàwọn èèyàn anábì ní tí tẹ́yìn ọmọ ẹ̀sí ẹjọ́ òjò wà ń lọ eh, ẹ máa sá ni o eh, tó bá yọ ọlọ́ọ̀ká báyìí sá fún ẹ sallallahu alaihi wasallam Hmm. tún wá wò nínú àwọn àǹfààní tó hadith láti mọ̀ pé ah, àfikà máa sàṣọ́ láti fà nàbì sallallahu ànábì fi àìsàn yẹn ó fi wé ẹranko kan hmm. tí gbogbo wa náà mọ̀ pé ó náà ní kíni kìnìún olólàjù ànábì ó sọ pé gẹ́gẹ́ bó sí máa ń sá fájá mo rò pé èmi àti ẹni àmọ́ ń sá fájá a sì lè máa sá fún ẹkùn àbí a máa sá fún erin a lè máa sá fún ejò wọ́n náà gbé sínú làákàyè ọ̀nà tó gbà sá fún ejò yóò máa nẹ́bọ̀ Muhammad sọ́lọ́bà ọ wá fi bá ti máa sáfà láìsàn ó fi wípé bá ṣe fi distance sáàfi sáàrin àwa àti kìnìún mm-hmm. wọ́n náà sì mọ̀ pé kìnìún sáré púpọ̀ tó bá bẹ́ ìbẹ́ kan ó lè bẹ́ bí 20 meters hmm. tó bá bẹ́ kan bíbẹ̀ rẹ̀ gìjà lẹ́ẹ̀kan ó lè bẹ́ 20 meters wọ́n wá ní kìnìún ni mo fi àìsàn yẹn wé alayhi salatu wassalam yẹn pé bó ti máa ń sá fún kìnnìún distance mẹ́ láàrin wa àti kìnnìún gap jẹ́ mẹ́ láàrin wa àti kìnnìún tí ó tọ́kàn ló fi balẹ̀ pé kò lè pa méjẹ hmm. òun náà ni kó fi sáàrin wa àti kìnnì aláìsàn yìí ẹlẹ́ẹ̀kẹta náà àwọn àfàntà yọ̀nà hadith òun náà ni pé àìsàn tánà bí dárúkọ ń bẹ̀ni sallallahu alaihi wasallam àìsàn ògòdò náà máa ń pè hmm. àìsàn ni ríran rẹ̀ ó kéré púpọ̀ àti ẹlẹ́fi kọ̀ǹpẹ́ coronavirus hmm òun tí ó bá ràn nínú kí ọwọ́ ń tàn kọ́kán ètútú tó wà níbi egbò ọwọ́ rẹ̀ nínú kọ́kán sí ọ lára hmm. kó wá jẹ́ sí pé egbò wà lára tiẹ̀ náà ńgbà náà hmm. kí àwọn kòkòrò nú ara rẹ̀ yẹn kó wá wọnú oríkèé ara rẹ̀ lọ eh, àwọn nǹkan tó lè fa nù hmm. eh, jùdáàmù àìsàn ti máa ń ràn ní ṣùgbọ́n ríran rẹ̀ kò lágbára tó àìsàn kòrónà tó ń ti bẹ́ẹ̀ ànábì gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí máa ń sá fún kíni kíni ó fi yẹ wáyé pé tó bá jẹ́ sí pé afẹ́ sọ̀rọ̀ àìsàn kòrónà ajẹ́ sí pé bàbá sísá làásà fún un níta bá fẹ́ gbàgbọ́ yìí fító ọ̀rọ̀ ànábì yẹn sallallahu alaihi tó ń ti bẹ́ẹ̀ náà a gbọ́dọ̀ jìnà sí gbogbo ẹni ni súnà náàbì rẹ̀ sallallahu alaihi wasallam ní torí pé tó bá tako gọ́ọ̀mẹ́ntì lọ́mọ̀ pé àkọ́kọ́ tó ṣe náà ní kí ó tako súnà annabi ẹn tó ní wà fẹ́rọ mínà lè majizum kàmá ta fẹ́rọ mínà nínú àwọn afẹ́ ni pé yóò júwe ẹwà tí islam àti bíbá tó bá làákà ìtọ̀ lálàáfíà mu hmm. tó sì yàtọ̀ sí àwọn ẹ̀sìn mẹ́wàá ìtọ́jẹ́ sí pé wọn ìválò sábàbì hmm. wọ́n sọ pé kí ni sọ pé sábàbì ó ti ọ́ ah. àlábì máa sàdúà òṣùgbọ́n wà fẹ́rọ̀ min al-majzum kama tafirru min al-azab ànábì ní sàdúrà sọ́mọ́ tó ń síbẹ̀ náà na sá fún aláìsàn kókó ọ̀rọ̀ wa láàrin yìí ó náà ní Islam kò pa wá láṣẹ pé ká fi ẹ̀mí wa ṣòfò kódà ó tún pa wá láṣẹ pé ká dáàbò bó kíni látara àwọn díẹ̀ kékeré tá a kà fún nínú ọ̀rọ̀ Ọlọ́run àti sókí tá a mú fún nínú ọ̀rọ̀ Ànábì Muhammad Koko ilé ìbá nínú kókó ẹlẹ́kẹrin nínú àwọn kókó tá a fẹ́ gbéyàwó nínú àwọn àlàyé ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ láwùjọ yìí òun náà ni pé nínú àwọn foundations Islam أن المشقة تجلب التيسير أن المشقة تجلب التيسير أتم بلا كانسي أن المشقة تجلب التيسير wani ẹnu tí ọlọ́run fi Islam mú wá fún wa tí àwa tá bá jẹ́ mùsùlùmí tòótọ́ náà tá sì máa jàǹfààní tó mú wá fún wa ní òun náà ní gbogbo bíkíbi tí ìnira bá wà tó bá islamize ìnira yẹn yóò di kíni yóò di rọrùn islamize ni pé tó tó gbébọ́ sínú sẹ̀ríà islam gbogbo ẹnikẹ́ni tó bá ní ṣòro láyé tó bá gbé ṣòro rẹ wá sínú islam islam ó sọ ìṣòro rẹ ń di kíni fún ìrọ̀ rẹ̀ pé annal mashaqqata tajlibu àtẹ̀ gbogbo ìgbàkígbà tẹ́nìkan bá ti mú ìnira wá tó wá gbé wá sọ́dọ̀ àwọn mùsùlùmí tẹ́ bá fi ojú islam sẹ̀ríà wò òun tọ̀hún yọ bá ìrọ̀rùn kó ń bẹ padà eléyìí ni foundation Islam tó hmm. jẹ́ sí pé ayẹ ká lọ́ọ̀mà eléyìí dẹ̀ táwọn wí ó ti bẹ̀rẹ̀ láti jọ́ kẹrin àná tí Islam ti dé hmm. ló fi jẹ́ sí pé gbogbo kíbi tó bá lè kó nira bá wa tó lè kó sùtà bá wa tààlé kàdánwò ń bẹ̀ ànábì aléṣọ́láàtù wọ̀sẹ̀lám wọ́n ti pàwà láti ẹ̀bí kásíkíní kájínà ọlọ́run ọba ti sọ bẹ́ẹ̀ náà fún wa pé ẹni tí oríkì islam o náà ní wípé ẹ̀sìn kíni amúrọ̀rùn wa ẹ̀sìn amúnira kúrò fẹ́nìyàn amúpákáleke kúrò ní gbèsè ayé ni ọlọ́run ọba sọ ní sọ́tìlì hajj ayah 78 nísòkí ọlọ́wọ́ bá sọ pé wájí tàbákùn wà máa ja'ala alaykum fi ddini min haraj wájí tàbákùn wà máa ja'ala alaykum fi ddini min haraj eh, ọlọ́wọ́ bá ní ọ̀run ló ń sẹ̀ta yín láti ṣe Islam wà máa ja'ala alaykum fi ddini min haraj ọlọ́rin mi ò sí sí rárá ni sẹ́mọ̀ pé tí a bá ṣe ọbẹ̀ ń gbà mí ọgbẹ̀ sí so fi ọ̀sí tó wá ní àmófísí kò dún ni ọlọ́run ní mi ò tiẹ̀ fi sí rárá mi ò fi kíní kan tẹ́ ń pè ní harrod àwọn náà gbọ́ yorùbá tí mo sọ nì tẹ́ bá ní ìyàwó mi tó fi ọ̀sí ọbẹ̀ ìjọba mo fi sí inú kan sọ pé ó dùn tàbí kọ̀lù tàbókó pọ́já tọba abílèrè pé tó fi yọtọ́bá ní òfin sí rárá bẹ́ẹ̀ ni ọlọ́run ti sọ̀rọ̀ yìí kó wa ma ja'ala alaykum fi ddini min haraj wa ma ja'ala alaykum fi ddini min haraj kékeré nǹkan tó lè kó nìra bọ̀ nílá nǹkan tó lè kó ṣùtàbà hmm. ọ̀ hmm. èyí tó hàn nínú nǹkan tó lè kó ìnira bẹ́mí rẹ hmm. èyí tí ó hàn tó lè kó ìnira bá ẹ̀mí rẹ ọlọ́run ní mi ò fi sínú ẹ̀sìn Islam fi díìnì tọ́lọ́run ní bá ní kìí sí gbogbo ẹ̀sìn wà máa jà àlà alaykum fi díìnì min haraj wà máa jà àlà min haraj ọ̀ àmà túnmọ̀ díìnì mẹ́gbẹ́ fi Islam ọlọ́run ní mi ò fi nǹkan kan sínú Islam tí ń jẹ́ ọ̀ntami ó ń ro mí ah, ah. ó ń jó mi o ó ń dùn mí o ó ti kà mí láyà o ọlọ́ni wà máa jẹ́ àlà alaykum fi dini min haraj ní ẹbí yẹ́ wa yí pé tọba ti ẹni ọ́n ta mí ń ro mí tọba dínú ìsìláàmù ọbọ̀ bomi sí nìyẹn a ní ẹ̀rọ ní ti gbìn ìsìláàmù ní ìjẹba nù ah, ilé ẹ̀rọ ẹ̀sìn ìsìláàmù ah, gbogbo ń ta ọ́tọ́ bá gbé wá sínú ẹ̀sìn ìsìláàmù wọ́n bọ̀ sọ di ẹ̀rọ padà ní suratul Maida àyà kẹfà ìwé ẹ̀ náà ni ọlọ́run bá sọ pé ma yuridullahu liyaj'ala alaykum min haraj ma yuridullahu liyaj'ala alaykum min haraj to place you in the difficulty. Ben, kò sí tí ó difficulty fún nínú Islam ò lè bá ń bẹ̀ sọ́tò lè bá kọ́ra 185 ọlọ́run bá tún sọ pé yuridullahu bikumul yusra wala yuridu bikumul usra yuridullahu bikumul yusra wala yuridu bikumul usra ah, ọlọ́run ní èmi ọlọ́run tẹ́ ń wò mí èmi mo dá yín èmi náà mo sì dá ìsìlámù fún yín gbogbo tí mo fi sínú ìsìlámù kí Ọ̀ wá lé sí Islam kó tún wá bá àlè ọ́sìrò mẹ́ kò sí. Wàlá yuridu bikumul ọ́sìr. Wàlá yuridu bikumul ọ́sìr. Ẹ̀wọ́n náà pé ọ̀hún wà ti yú, ó rí pé àwọn sírù pé àwọn sírù pé ṣùgbọ́n yíò sírù àà ó tutù lẹ́nu yíò sírù ìran pípé rẹ̀ gẹ́rọ mi ọlọ́ni ẹ̀yìn olùgbọ́ wa alápọ̀nlé ẹ jẹ́ ká tún lọ síbi kókó ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn kókó tí a ní a máa ṣàgbéyẹ̀wò rẹ̀ látara àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ní àwùjọ wa òun náà ni ọ̀rọ̀ coronavirus nínú àwọn ìpìlẹ̀ Islam òun náà ni su'alu ahlil ilmi amma lam na'lam Su'alu ahlil ilmi amma lam na'lam nínú foundation Islam tó wá òun náà ni pé ká má sàyọ júràn síbi nǹkan tí ọ̀kan wa hmm. ká má sọ nípa nǹkan tá nípa rẹ̀ hmm. ká lọ máa béèrè lọ́dọ̀ àwọn tó bá mọ̀ nípa nǹkan nípa nǹkan tá a fẹ́ béèrè hmm. eh, ká mọ́ ma, dá sọ̀rọ̀ lọ́dọ̀ ara wa ipe èmi náà mà wọ́n ní ta lọ́mà kíkú kálukọ́ náwọ́ yìí tí ìbá ti fún ìdíwá ká mọ́ dá sọ̀rọ̀ lọ sọ àlẹ́ àlẹ́ ẹ̀lì ká lọ bí àwọn onímọ̀ léèrè nípa nǹkan tá mọ̀ hmm. ìṣẹ̀lẹ̀ tá à ń lò lọ́wọ́lọ́wọ́ yìí ohun tí ọ̀pọ̀lọpọ̀ wà mọ̀ nípa rẹ̀ hmm. a ní coronavirus tí wọ́n mọ̀ biology èyàn mẹ́lú biology rẹ̀ dókè débi tó yóò lè ma kí ní ń fa kí ní ọdún mẹ́kọ̀ọ́ wọ́n tí wọ́n bá ti mú kò ní lágbára wọ́n ní tí yàbá ti ṣe kíní kò ní ṣe kíní kan wọ́n ní kò sí problem wọ́n ní rọ́ ni wọ́n ní kàbùkù sọ̀ǹtòwù ànábì alẹ́ sọ́látù wọ̀sẹ̀lám ẹgẹ́ bí ọlọ́run ṣe fi èsì islam mọ́ra wọ́n fún wa ní foundation yìí pé gbogbo ẹni tó bá mọ̀ nípa nǹkan ní kálọ̀bílẹ̀ rẹ̀ nípa rẹ̀ kama ma sọ̀rọ̀ bó ṣe wùwà. Hmm. Sūratu Nahl àyà 43 oní àní Fandisa al-Qur'an. Ọlọ́mọ bá sọ pé fas'alū ahla dhikri in kuntum lā ta'lamūn. Fas'alū ahla So as of those who know the scripture, and the Injil bẹ́ẹ̀ni ọlọ́run ọba sọ pé ẹ béèrè lọ́dọ̀ àwọn tó bá mọ̀ nípa nǹkan hmm. kó tó bá ń lọ lójú ọ̀nà gbọ́mi yé dáadáa yẹn olùgbọ́ mi hmm. ọ̀nà lójú ọ̀nà ọ̀nà hmm. sí ìlú kan ó lè dé bẹ́ẹ̀ ọwá ń gẹ̀ẹ́sì bí ajá máa dọ́gbọ̀n sí hmm. àwọn kọ́ máa bèèrè láàrin ìṣẹ́jú méjì méjì bẹ̀rẹ̀ على yẹn ti dédé òwe Yorùbá hmm. bó jẹ́ jẹ́ pé òun fẹ́ jújú òwe Yorùbá lọ àwọn máa ń sọ pé a béèrè ọ̀nà kìí ṣìnà bẹ́ẹ̀ni bí wọn náà bá ń béèrè nípa nǹkan tó mọ̀ nípa rẹ̀ ọ̀pọ̀ sójú ọ̀nà èyí tá a wà nú ẹ̀yìn tá ń pè ní coronavirus kìí sí gbogbo alámọ̀ nípa rẹ̀ àfáà ń sọ̀rọ̀ pásítọ̀ ń sọ̀rọ̀ bíríkìlà ń sọ̀rọ̀ kálukúsà ń sọ fátíwá kálukúsà mm. ń sọ tó wù ní ìgbẹ́nu ẹ̀dákẹ́ kìí ṣe bí ìdí rẹ̀ nìyẹn bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn tó mọ̀ nípa rẹ̀ ní tí wọ́n bá wí ní kó ṣe kí ni kó tẹ̀lé èyí tí ó jẹ́ foundation Islam nù mm. yẹni gbé àlọ́ máa bi èrè pé ẹ̀dákun bóun láti protect ara wa kó omi coronavirus á mm. bí àwọn tó mọ̀ nípa rẹ̀ léèrè. fasalu ala zikri kuntum la ta'lamun tí wọ́n bá níbo lá padà sí ọ̀dọ̀ àwọn tọ́mọ̀ nípa ẹ̀ lálọ́ mm-hmm. sí léèrè tí wọ́n bá wí fún wa á dẹ̀ fọ́lù rẹ̀ fífọ́lù rẹ̀ gan lọ tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ọba mm-hmm. fífọ́lù rẹ̀ lọ ọ̀rọ̀ ọ̀rọ̀ nẹ́gbọ̀n Muhammad sọ́tún وإذا جاءهم أمر من الأمن أو الخوف على عوبه ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم ولو أن تيسل باسل من الأمن أو الخوف fi bí àjálù ṣe ṣẹlẹ̀ yìí àjálù lélẹ̀ yìí jẹ́ fún gbogbo ayé náà ni coronavirus jẹ́ àti ìpáyà bá ṣẹlẹ̀ bó ti ṣẹlẹ̀ yìí adáàrùbì àwọn tí kálukọ́ ma sọ tiẹ̀ kálukọ́ di rédíò ìdáhàn adáàrùbì hmm. wọ́n di kí nìyẹn kálukọ́ fún ilé rẹ̀ ní rédíò rédíò kí ah, ní báyìí àwọn ah. màtún ní kan báyìí tún ṣẹlẹ̀ àwọn màtún ní kan ní kan ṣẹlẹ̀ àwọn gbogbo wọn mà ní nǹkan ṣẹlẹ̀ mọ́ gbọ́n jẹ́ o hmm. má lè sìn sí wọn o má gbọ́n tí wọ́n rí o torí pé kìí sí wọn ọmọ nípa rẹ̀ o hmm. ọlọ́wà ni wà lọ́wọ́ rọ̀dú ìlà rọ̀súùl ìtàfẹ́ lù gan ni pé tó bá jẹ́ sí pé ẹ bá dá padà lọ́sọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba ìtọ́jẹ má ti ṣẹ̀ríà ẹ gbà láyé lọ́dọ̀ ànábì wọn ìyí náà làwọn wà nú ẹ̀ báyìí hmm. la fẹ́ máa sọ fún yín tó ń ti bẹ́ẹ̀ ọwọ́ àdákẹ́ bí ti ṣẹ̀rẹ́ oníwà ilá ulil amri minhum wà ilá ulil amri minhum ní àwọn aláṣẹ yín náà ẹ padà sọ́dọ̀ wọn ìjọba wí aláṣẹ ti sọ fún ayé pé ẹ bọ́lọ̀ jáde tọ́ ọba ilé jáde ó ti takọ alukur'an aláṣẹ ti ní ẹmá mìís máwọn èèyàn mọ́ tọ́ ọba tún lọ mìís máwọn èèyàn ó ti takọ alukur'an hmm. wọ́n hmm. ni wọn kò láíláyìn àbí wọ́n náà sí okúnkú mọ̀ pé tán bá fẹ́ tọ́jú ẹ lọ sípítù ń gbà mí wọ́n á sọ fún ọ pé mọ́ jẹun wá láàárọ̀ tó bá tún wá dọ̀ náà wọ́n lè pè kó mú mi ṣáṣẹ̀ tí ó mi pure water wọ́n lè pè kó mú mẹ́ta papọ̀ lẹ́ẹ̀kan sí bó ṣe mú lè rẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nù sọ hmm. mọ̀ pé wọ́n fẹ́ fi tọ́jú rẹ ni èyí tí wọ́n ní ká ṣe yìí náà padà síbi òfin wọn tọ́wọ́ bá tẹ̀lé òfin ìjọba ajẹ́ sí pé qurani pé wà ilá ulil minhum. wà ilá ulil minhum. ó yẹ kí mùsùlùmí kó máa dá padà kó máa dá ọ̀rọ̀ padà sọ́dọ̀ ara rẹ̀ báyìí pé èmi náà ni màá sọ̀rọ̀ àfọ́ ọ̀sọ̀ tí ẹ̀ pásítọ̀ ọ̀sọ̀ tí ah, ẹ̀ ah. dàdáni ọ̀sọ̀ tí ẹ̀ ah, gbogbo àwọn tíjà náà tí ebi chọ́ọ̀kì lọ́mọ àwọn tí ẹ̀ ọ̀kọ̀ ibi ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀jọ́ mọ́ tí ẹ̀ píríncípà sùkú ẹ̀ léyìí ọ̀kan ọ̀ bẹ́ẹ̀ ni pc yunifásitì léyìí ọ̀kan ọ̀ àwọn tó mọ̀ nípa rẹ̀ ni ẹ̀dá ọ̀rọ̀ padà lọ́sọ̀dọ̀ foundation Islam ni wáyà bàjẹ́ nípa rí báwọn duat apá kan náà àwọn tí wọ́n pèpè síjú ọ̀nà ẹ̀sìn Islam à ń tí mi sọ́sọ́kúsọ́ hmm. tí wọ́n fojú kéré ìtí ń ṣẹlẹ̀ yìí hmm. ẹ̀lẹ̀mí àṣọ wípé kọ́ntì kan lọ́mọ̀ gbé wá kọ́ntì hmm. kan lọ́mọ̀ tán wá gbogbo àwọn nǹkan wọ̀nyí ọ̀rọ̀ tí ò bá làákàyè mú ọ̀rọ̀ tí ò yẹ ni ẹ padà sọ́dọ̀ àwọn tó mọ̀ nípa nǹkan yìí ẹ béèrè lọ́dọ̀ wọn ní tí in kuntum la ta'lamun. لا تعلمون سؤال فقط كله تسجيل Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ fà pé inna hadha ad-dina yusr. Inna hadha ad-dina yusr. Àmì ah, ọmọ Bukhari lọ́gbà hadithi wa. Hmm. Ànábì ní ẹgbọ́ o kéré o ìtumọ̀ rẹ̀. Kéré o. Ekú ah, lé kọ́gbọ́kọ́ sọ fún. Oh, oh, oh. ah. Bẹ́ẹ̀ni, inna hadha ad-din. Inna hadha ad-din. Declaration. Ànábì ní hmm. ẹlọ́ ọmọ èmi yìí tí mo dé yìí tọ́lọ́mù ti ẹ̀sìn Islam rán mi sí yìí o. Hmm. Ẹ̀sìn tí wọ́n fi rán mi yìí o kí lórúkọ rẹ̀ ń jẹ́ ìrọ̀rùn lórúkọ rẹ̀. Ó jẹ́ kí n sọ fún wa pé pé ìrọ̀rùn títù títù làbá ilé ìgbé èsì islam ní ń pè báyìí hmm. so nípa báyìí látara ilé yìí ẹlọ́mọ̀ yí pé gbogbo nǹkan tó bá lè kó nira bá wa gẹ́gẹ́ bí a ṣe wà lákòókò tá ń lò lọ́wọ́lọ́wọ́ yìí tá a mọ̀ yí a bá ti meet máwọn èèyàn tàbá bá lọ síbi báyìí ó ṣeé ṣe kókó nira bá wa lọ jìnà sí ìtàbáwá rí mùsùlùmí kan tí ń lagídí lákòókò tá a wà yẹ́ lọ́mọ̀ pé ó ti sẹ̀ lọ́nà méjì hmm. ó islam ẹlẹ́ẹ̀kejì ni pé ó fẹ́ fi mú kátó òfin ìjọba bó bá sí áńjì àjọba ká ní pé wọ́n hìyẹ́ ó ti ń fọ́n bílálà ti ń fọ́n ní kùmà bí wọ́n ti ń bọ́ wì náà lọ́lọ́run sí kíni ọlọ́nkọ́lá wà kó ní ibi ìbáwí ọlọ́run ẹ̀yin olùgbọ́ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a ń bá bọ̀ òdó ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn ibùdó tá a ti ń sọ ẹrù kalẹ̀ nínú àwọn ètò yìí èyí tó jẹ́ sí pé a specialize ẹ̀ fún ìṣẹ̀lẹ̀ tá a wà nínú ẹ̀ hmm. èyí náà ni àjàkálẹ̀ àrùn tí ń jà rìnrìn káàkiri ni ó hmm. náà ni wípé nínú àwọn foundation Islam من أصول الإسلام من أصول الإسلام السمع والطاعة السمع والطاعة لأولي الأمر لأولي الأمر آه. وننوع ويكلية الإسلام ونان كاكبو كاسي Mm. fáwọn aláṣẹ wa mm. kí ni mo pè ká gbọ́ àwọn kan bẹ wọ́n ń gbọ́ ní tíọ́ mm. wọn ò ní gbà torí bí kìí sódi ọgbọ́ gbogbo kéde tí àwọn aláṣẹ bá fi ọ ń gbọ́ ṣùgbọ́n kọ́ gbà ń tẹ́ wọn ni ká gbọ́ ká gbà fáwọn aláṣẹ wa irú aláṣẹ tá a rí ká ní kódà kọjá sí pé ẹni tí ó wà lọ́jẹ aláṣẹ lé wa lórí tó bá sì lè ọ̀gá lé wa lórí ní ká gbọ́ ká sí kí ni tọ́lọ́ ń pa wá láṣẹ nínú ìsìlámù nìyàn wọ́n wá nígbà ó ní àyàfi tó bá jẹ́ sí pé wọ́n bá ní ká lọ ṣẹ lọ́wọ́n ọba tí aláṣẹ bá ní ká ṣẹ lọ́wọ́n ọba a jẹ́ sí pé àṣẹ rẹ̀ kò láṣẹ tó ọba àwọn aláṣẹ kì í ṣe Allahu subhanahu wa ta'ala a wà rí pé àṣẹ méjì sí kínú ọpàdé ẹ̀ẹ́dọ́dẹ́ yìí tó kéré láàfi sílẹ̀ a wà fi àṣẹ aláṣẹ èèyàn sílẹ̀ a wà mú àṣẹ aláṣẹ ń tọ́ ah, tí wọ́n bá ní ká ṣẹ lọ́wọ́n ọba nìkan láàrin sí i tí wọ́n bá ní ká ṣe nǹkan kan tí ó yẹ sí pé kìí ṣẹ̀ṣẹ̀ mm. tó sì jẹ́ sí pé ó ní àwa lára ọ̀ràn yẹn ní ká tẹ̀lé wọn mm. bí ìsìlámù sí kínú bó ṣe wà nù ọlọ́run bá jẹ́ ìsinmi sọ́tún ní sáyà 59 ọlọ́ọ̀bá sọ pé yá ayyuhal ladina amanu atiyu Allah wa atiyu ar-rasula wa ulil amri minkum yá ayyuhal ladina amanu atiyu Allah wa atiyu ar-rasula wa ulil amri minkum bẹ́ẹ̀ni ọlọ́run ni mo pè yín onígbàgbọ́ òdodo ẹ tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ẹ tún tẹ̀lé àṣẹ òjíṣẹ́ tí mo rán sí yín orí ànábì wa kọ́ ni àṣẹ ti parí sallallahu alaihi wasallam àìtùmọ̀ láwọn aláṣẹ lẹ́yìn ànábì padà hmm. táyé ò fi parẹ́ hmm. ẹ mọ̀ láwọn aláṣẹ àwọn aláṣẹ tí wọ́n ń bọ̀ lẹ́yìn yìí náà tí wọ́n bá ti pàṣẹ ẹsẹ gíní ẹ tẹ̀lé wa ulil amri minkum tí wọ́n bá pa wá láṣẹ pé ká fi nǹkan tó jẹ́ mubah tí wọ́n mubah ní pé ta lẹ́tọ̀ àti sí ṣùgbọ́n táà bá example hmm. hmm. hmm. àfáà Ridwan olójókòó tí mi ó ti fẹ́yàwó kan ọwọ́ ah, afẹ́ fẹ́yàwó kejì mm-hmm. naam ọfẹ́ fẹ́yàwó kejì mùbáhù ní àbí mm. kìí sọ̀rọ̀ náà gọ́ọ̀mẹ̀ntì wá ní no kọ̀sáyì mm. ah, tó bá dán owó sí kíni ọ̀dàn tán eh, kí ọlọ́run kọ́ láti wà ó lè lámùrí mi tí eh, tó bá fẹ́yàwó méjì sọ dẹ́sẹ̀ ẹ̀hẹ́n sọmọ̀ pé eh, tó tún dé lẹ́bù yẹn mm. tí ìjọba bá pa wá láti ẹbí ká sí nǹkan kan tí kò bá ti jẹ́ sípa àfi ṣẹlọ́wọ̀n ọba ni káyà tẹ̀lé wọn Eh, láfojúwe ní ìsìn aago méjì lọ mọ́ndé ibi iṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mm-hmm. àbí 7 o'clock ni mm-hmm. ìjọba wá ní níjọ mọ́ndé ìtí ń bọ̀ yìí torí pé ẹ ti sùn lé fún coronavirus ọ̀sẹ̀ méjì mm-hmm. eh, láti ọ̀sẹ̀ tí ń bọ̀ tẹ́ bá ti wọlé iṣẹ́ báyìí o 6:30 lẹ́gbọ́dọ̀ mọ́ndé ibi iṣẹ́ tó ọdọ̀ ọ̀rọ̀ yàn fún kó débẹ̀ àbí ọ̀dọ̀ ọ̀rọ̀ yàn torí pé kó débẹ̀ 6:30 ọ̀sẹ̀ lọ́n eh, ó lè ní ọlára ṣùgbọ́n bọ́lọ̀ tẹ̀ láti wọn ẹ̀yìn tọ́lọ́run bá sọ fún àánú Àrẹ́bà Muhammad sallallahu alaihi wasallam. Ìpìlẹ̀ Islam la ń sọ fún àníyàn. Tẹ́ bá rí Mùsùlùmí tí bá ń sin nǹkan mìíràn yàtọ̀ sí ń dáhùn wí ìyẹ́lọ́mọ̀ pé ó ń ṣe tí ẹni ó. tí Islam mú wá nù ní. Nínú Sahih Bukhari, Muslim, أنس بن مالك رضي الله عنه أربع عليه في عن النبي عليه الصلاة والسلام وصفي اسمعوا وأطيعوا اسمعوا وأطيعوا وإن استعمل عليكم عبل حبشي وإن استعمل عليكم عبل حبشي كأن رأسه زبيبة كأن رأسه زبيبة أنا بنسمع وأطيعوا أكبر التالي وأكبر اسمعوا وأطيعوا اسمعوا أكبر أكبر tí ẹ bá ti lálàṣẹ lórí tó bá ti lè pàṣẹ fún pé báyìí ni o báyìí ni o ẹ gbọ́dọ̀ tẹ̀lé aláìkọ̀ àgbẹ̀dọ̀ àbáṣe kódà kò jẹ́ sí pé ẹni tí wọ́n fi sọ̀gá lẹ́yìn lórí ẹni tó jẹ́ bí ẹrú hmm. ẹni ilé ìlọ́gà yìí

ọwọ́ pàṣẹ wá nínú ilé ìtẹ́ pé mo gbé fanafana ah. yamayama mo gbé yamayama kí lè ní ọmọ pàmí láti àbúdún àbàṣe yóò dé ó kò gbọ́dọ̀ wo ibi tí ọ̀gá rẹ̀ ti bẹ̀rẹ̀ mọ́ hmm. tó bá ti lè dọ̀gá ó ti kínú ó ti dọ̀gá mi wíwọ́n mọ̀ pé ẹbí mi lẹ́gbẹ́ ẹ̀gbọ́n rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ lọ́rẹ́ mi náà hmm. ah, eh, bàbá rẹ̀ is my friend ah, ah, kò sí tó kàṣẹ̀ rí àwọn pẹ̀lẹ́ tó bá ti lè jọ̀gá isma'u wa àfihàn foundation islam kanu rẹ̀ hmm. ló fi jẹ́ sí pé gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ ń gbọ́ wa gbogbo nǹkan táwọn aláṣẹ bá pa wá láṣẹ rẹ̀ tí kò bá ti jẹ́ sí pa àti ṣẹ lọ́wọ́ ọba káyà tẹ̀lé wọn ni kásìkíní hmm. eh, kátẹ̀lé wọn ni nínú àwọn ìpìlẹ̀ islam onáà nù ni so nípa báyìí nínú àwọn kókó mìíràn tààtùn gbéyẹ̀wò láàrin yìí o náà ni ibùsọ ẹlẹ́kẹ̀ẹ́jẹ́ ibùsọ ẹlẹ́kẹ̀ẹ́jẹ́ masailu mustajidda bisababi hadha alwaba masailu mustajidda bisababi hadha alwaba àwọn ìṣẹ̀lẹ̀ ṣẹ̀ríà àwọn àdájọ́ fíkíù ẹ̀sìn tí ìṣẹ̀lẹ̀ yìí kó wá tó kó wọlé wá bá wa hmm. tó wá ń dá họ́wù họ́wù kalẹ̀ láàrin àwọn ènìyàn pé olúwo ah, lára dá ọ̀run lásìbà ní bòláyà hmm. sí gbòlélẹ̀ ìṣẹ́rí nínú ẹ̀ alákọ̀ọ́kọ́ mú mẹ́ta wá fún wa ní ṣókí hmm. alákọ̀ọ́kọ́ náà ni منع إقامة الجماعات في المساجد منع إقامة الجماعات في المساجد وكذلك الجمعة وكذلك الجمعة هنا أنا كيكوتي وقف وعيبي أما كي جماعة إنه مساجد ẹ̀sì má kí jùmọ́ nínú كني ni nínú wọn ilé ìpìlẹ̀ كان. tàfẹ́ ká gbọ́ nínú àwọn ìpìlẹ̀ tó ṣẹlẹ̀ àìsàn iná ló kó lè wà ẹlòmí tó ti lò bí 70 years old èmi ò tí ìgbé ọmọ 70 years ṣùgbọ́n a rí náà àwọn tó ti wáyé tí yàtọ̀ sọ pé àwọn òrìrú eléyìí rí hmm. káwá pé a ti mọ́ lára sí uh-huh. asiri ah, àti magrib àti ìṣáì tó ìmọ́júmọ́ àwọn àrí kankan kí má uh-huh. ah, ayé fẹ́ parẹ́ nìyàn o hmm. àìsọ fún pé kọ́panú ẹ̀mọ́ àìrú eléyìí rí ẹ̀rù la ń dábàá ọlọ́run Ah, wípé eh, ìṣẹ̀lẹ̀ yìí ẹlọ́mọ̀ pé foundation rẹ̀ wà nù sẹ̀rẹ̀ anábì alẹ́ sọ́látù wọ̀sẹ̀lám wọn la yadkhulu al-mumrid ala musah aláìsàn ọ̀gbọ́dọ̀ wọlé lọ́tọ̀ alálàáfíà ta lọ́tọ̀ yìí kalẹ̀ aláìsàn ọ̀gbọ́dọ̀ wọlé lọ́tọ̀ alálàáfíà eléyìí ní foundation tí a sọ pé ẹ máa wà kí jàmá ẹ sì máa wà kí jó wà kí wá sí mùsùlùmí nìkan ní focus gbogbo àkójọ ní abáǹ ànábìdẹ̀ ti sọ kalẹ̀ fún alẹ́lẹ́jọ́ sọ yí pé sí gbogbo ẹni tó wá wá mọ́sálásí ni coronavirus ń bẹ lára wọn kẹfà ajáká kí jama àádá ọlọ́run wípé síwọ̀ lè sọ pín aláàrin jama tó bá wọ́n mọ́sálásì rẹ pé coronavirus ń bẹ lára eléyìí o virus, sí lára eléyìí àmọ̀kọ́ sọ pé àà ah, ńlá àlàlà ọmọ náà bẹ́ẹ̀ tọ́bọ̀ wá rí bá nìí tọba ti ma kó lè ma ya tẹ̀lọ́rọ̀ annabi sallallahu alaihi wasallam tó ní dá ma yaribuk ila ma la yaribuk èyí tó bá ń dáòtù sí má ti bẹ́ o èyí tó bá dá olójú ní kó o sí èyí wùlà ń dáòtù sí ní pé ká kí jàmá káwà máa wò pé àbúkú ah, máa pé ọkùnrin yìí níbi o ń kí wọn láwọ́ lóòtí máa wò pé ah, ẹ̀ẹ́dàkùn máa ń tẹ́sẹ̀ kan ní ọjà rí ọmọ ọmọ agbára ta ah, ẹ̀rọ èyí tí wá ń wá ní rà náà bì ní ẹ̀fí ilẹ̀ ìlà èyí tá àdá òtù sí ó náà nínú ilé wa ọmọ ibi tí ìyàwó rẹ wà ọmọ ibi tó lọ ọmọ ibi tó ti dé ọmọ ibi tó ti wà ọkàn rẹ kí mi lẹ́gbẹ̀ẹ́ ọmọ rẹ àbíjẹ́ ìyàwó ìyàwó rẹ̀ kírun lẹ́yìn rẹ̀ tó mm. ànábì ní dáàmà yaribuk ìlàmà la yaribuk lẹ́yìn wá gbà náà tàbá tún wòye ti dáadáa rí pé ìrun kíkí gan inú masalasi ní jama atani tàtàjù ìlà sufuf ìlà mm. tiwa sufuf ó nílò pé ká fún pé ìstáwù wà tẹ́jìlù ẹfẹ̀gbẹ̀kẹ́gbẹ̀ ẹni náà mọ̀ pé tí wá yàtọ̀ sáwọn ẹlẹ́sìn mìíràn tí kálukú jókòó kábàdá ayá lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n ní Islam ọ fara kanra ah, kódà ó tún sára ọgbẹnu sí ẹ̀dọ̀ ẹnì kejì rẹ báyìí tí ẹni tí kòrò ń bẹ lára ẹ̀ náà lọ́gbẹ̀nu sí. bíyàn bá jẹ́ fẹ́ wúkọ́ lórí ìrún òlé torí ẹ̀ lọ wúkọ́ ń tà inú òun náà ló ti máa wúkọ́ ọbẹ̀ sí lórí ìrún náà ló ti sí àwọn masalasi kan wá wà tẹ́lẹ̀ bí wọn ò tiẹ̀ ní fáàn rárá tí wọ́n bá sílẹ̀ kàn báyìí tí wọ́n bá wọlé masalasi báyìí gbogbo yìí ti ní ọgbọ bẹ̀ bẹ́ẹ̀ni kan bá sí ń bẹ̀ ní tó fẹ́ kòrónà fáìrọ̀sì bá ń bẹ lára a máa pàdé mọ́sálásí pẹ̀lú àwọn situation yìí hmm. bẹ́ẹ̀ náà sì ní ilé àlùwàlá náà hmm. tún wá sọ̀rọ̀ toilet hmm. tẹ́lẹ̀ pé public ni òbí ó sì rí làákàyè tó bá lẹ́sìn dáadáa tó sì máa àfojúsùn sẹ̀rẹ̀ Islam yọ́ mọ̀ wípé òun gangan ni ẹni tó yẹ kọ́kọ́dọ̀ kọ́kọ́ tẹ̀lé àṣẹ tíjọba bá pàpà torí pé ibẹ̀ gan ni àlàáfíà wà wà ẹ̀yìn ìgbọ́n mi alákùnrin náà àwọn ìjọba ọ̀sọ́ bí ẹmọ́kì jama wọ́n ni ẹmọ́kì masalasi ni èmi àti àwọn mi ń kí jama jọ wánú èmi àtàwọn bẹ́ẹ̀ náà ni ẹni tí ó sì níyàwó náà Ah, yóò rí yàn tí wọ́n bá rí yàn tó bá kírun ẹni wọ́tọ́ dá kí náà ọgbàládà jàmáà torí pé àlàmàlò h bí níyà àníyàn rẹ̀ nípa ọ̀fẹ́ kí jàmáà ṣùgbọ́n nǹkan lọ́fà tí ò fi rí jàmáà kí wọ́tọ́ bá máa kí jàmáà nínú masalasi tẹ́lẹ̀ constantly tí wọ́n ní ká máa ń wà kírun wọn nínú masalasi tí wọ́n lẹ́ ń dáhùn kínú ilé rẹ̀ ọlọ́run fọ́n ládàá kún kí jàmáà náà ni torí pé àdísì ti fẹsẹ̀ rẹ̀ fún abẹ́yàn wọ́n wá ní àmọ́gbà ah, rẹ̀ mọ́ndé àtàlàmísì mọ́ bọ́lọ́wọ́ ma fi gbogbo ọjọ́ mọ́ndé àtàlàmísì ni a ó ma gbára dápọ̀ gbà rẹ̀ mọ́ndé àtàlàmísì anábì lọ sọ bẹ́ẹ̀ sọ́nà lọ́wọ́ torí pé ládátọ́ ma gbà nígbà tó lálàáfíà ma fọ́n ládà náà lọ bẹ́ẹ̀ lè ṣe eré wa yà wà lẹ́nu yí pé lákòókò táwa yìí àwọn wọ́n mà tún ṣe jàmáà lọ ara mi ìtọ́ni ẹgbẹ́ ní wọ́n ká mọ́ ti máa dáa sí ní ẹ̀dá àdàtàbẹ̀ ẹ̀gì ah. wọ́n kó àwọn èèyàn láti tàwọn èèyàn máa kí jàmáà mi nínú ọjà àmì tún ṣe jàmáà mi eléyìí ọjọ́ alójú púpọ̀ mo lẹ́wà pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba mo lẹ́wà pẹ̀lú ọ̀rọ̀ anẹ́gbọ̀n mọ̀ tí wọ́n wà pẹ̀lú àṣẹ àwọn aláṣẹ ọlọ́run pàwọ́ láti bí dáràn tiwa lọ́rùn hmm. wọ́n lọ fẹ́ dáràn sáwọn aláṣẹ lọ́rùn hmm. sórí pé orí rẹ̀ ò pè tó nǹkan hmm. orí pé làákàyè ò sí fún ọ ọ̀dánù Qur'an ọ̀dánù súnà ó tún dá lọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì ah, ah, ah. bí èèyàn bá ti dá lọ́dọ̀ ọlọ́run tó tún dá lọ́dọ̀ ànẹ́bì tí ó bá dá lọ́dọ̀ àwọn gọ́ọ̀mẹ̀ntì ọ̀rọ̀ ẹ̀ mọ̀ sí tàbọ́ dá lọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì kọ̀wá dá lọ́dọ̀ ọlọ́run kọ̀wá dá lọ́dọ̀ ànẹ́bì ọ̀rọ̀ ẹ̀ náà ọ̀sán díẹ̀ eh, ṣùgbọ́n burú ṣùgbọ́n bá wá ní ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ló ti bàjẹ́ tán ìyàrò náà ẹ̀bùwàdà ohun nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó wà nínú sábàbí àìsàn yìí tó kó wá hmm. àwọn izu ẹ̀sìn hmm. tó mú wá hmm. òun náà ni mọ́ṣálá tó lè azán ìrún pípé àwọn èèyàn wá pín sí méjì níbẹ̀rẹ̀ nù àwọn kan wọ́n ti mọ́sálásí pa pátápátá wọn ò pè ń bẹ̀ rárá wọn ò tẹ̀ dì bẹ̀ rárá mọ́sálásí wá di bí stọ̀ mm-hmm. tí wọ́n ti pa yányán mm-hmm. àwọn ìjọba ò pè àmọ́ pè wọn mm-hmm. kọ́nà kọ́ bá a san wọ́n lẹ́sàn rẹ̀ àwọn ìjọba ò sọ pé ẹ̀ gbọ́dọ̀ pè wọn ṣẹ̀ríà náà ò sì pàmì tí wá pé ká má pè wọn ìjọ ẹlẹ́ẹ̀kejì náà làwọn tó ń pèrún mọ́sálásí hmm. wọ́n wá ń pèrún kọ̀ọ̀kan lákòókò rẹ̀ wọ́n ń pèrún kọ̀ọ̀kan ṣùgbọ́n ní bí wọ́n ti ń pè hmm. ẹni yẹn láti yára síbi kókó mìíràn pé báwo ni ìrun kíkì ó sì máa jẹ́ nínú àkókò tàwa hmm. yìí ṣé nọ́mbà bá ti ń pè náà ni àbí nǹkan kan yípadà ń bẹ̀ ìdáhùn ní pé àwọn fíkì sọ pé yóò yípadà díẹ̀ ọ̀ torí pé Islam kò sí tó gbé wá tó ní ìbádàjọ́ ọ̀nà ṣẹ̀rẹ̀ Islam tọ́lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn mẹ́rin ní ìsìn wọ́n mọ̀ pé ah ma bá ti ṣe gbogbo ń tẹ́ ìwé tó ṣẹlẹ̀ yìí irú ẹ̀ ti ṣẹlẹ̀ láyà alábà ìyẹn ni pé ta bá fẹ́ pè mí lákòókò ta wà yín ní sẹ̀gbẹ̀ ayà alàsọ̀rọ̀ àti méjìlá àti hayya alàlfàlá méjìlá instant ta fi wí ni wọ́n ni tàà bá ti débi ashadu anna muhammad rasulullah wọ́n láti dé bus stop kan àwà hmm. gòkè lọ sí bí nǹkan mi ṣíṣẹ̀rí à ní káwúṣì

a sì lè pé sọ́lọ́ fèègbè bó tilẹ̀ jẹ́ sí pé ara wọn ní mímọ̀ tí wọ́n sópin aláàrin méjèèjì hmm. wọ́n ní tó bá yẹ́ sí pé rìnrìn àjò láwà ká máa pé sọ́lọ́ fèrè àlékù hmm. ká ní pé rìnrìn àjò láwà tí ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ kálukó yóò dò ti ẹrù ẹ̀rin hmm. ẹ kí wọn níbi ẹrù yín ṣùgbọ́n ilé wa gbogbo wà ní ìsìn tàbá wà ní gbòòrò táàsì nínú ìrìn àjò wọn ni ká máa sọ pé sọ ló fi ilé yìí ló fi jẹ́sí pé tí wọ́n bá ń pè wọn lọ tó bá ti débi ashadu anna muhammad rasulullah ní tí wọ́n tẹ̀lé ni pé sọ fi buyutikum ó tún ní bá àtúnṣe ewì yẹn tún lè pè wọn tán kọ́ wá fi buyutikum ní parí fi buyutikum ala kulli hal eléhùn bá ní wọ́n ní ẹ̀mí lápá ara fi buyutikum a pààrẹ lẹ́ẹ̀mẹ́rin torípé ń tàà fẹ́ fi rọ́pò fún o náà ni hayya ala salat lẹ́mìjì àti hayya ala falah lẹ́mìjì tọ́ tí a bá ń pè ń lọ́wọ́ àwátá ń gbọ́rùn pípè intenti ń pè ń wí náà láti kíni tọ́wọ́ bá débi sallu fi buyutikum bóòlà ó sì wí táwọn náà sọ pé sallu fi buyutikum tàbá padà sí dalilu am ẹ̀rí tó tẹ́ntí ń pèrún bá ti ń pèrún irú tó ń wí ní kẹ́yìn náà sí kẹ́ni tàbá padà sí bí ẹ̀rí ìwájẹ́ sí pé àwọn náà sọ pé sọ ló ẹlẹ́yìn bá ní nínú àwọn ibùsọ̀ tàà tó ń lọ nínú ètò yìí ó náà ní ibùsọ̀ ẹlẹ́ẹ̀kẹjọ àtàdàbírò wàpíà mínà l'áwùbíà àwọn ọ̀nà àbáyọ fún ni ibi ni àwọn ọ̀nà coronavirus yìí mm. eh, tọ́kàn ìyàwó rẹ̀ ọ̀balẹ̀ tọ́kàn ọkọ ọ̀balẹ̀ mm. tọ́kàn ọmọ ọ̀balẹ̀ tọ́kàn bàbá ọ̀balẹ̀ mm. eh, inú àwọn ọ̀nà àbáyọ tá a ní type méjì àti ká pé eh, ìran méjì ìran àkọ́kọ́ al-ma'nawiyya aṣẹ̀rẹ̀ẹ́yà èyí tó jẹ́ sí pé a máa fi treat a máa fi tọ́jú ara wa ṣùgbọ́n àlérí ó ṣe sí ká máa rí kí kọ̀wà físíkà àárí nínú ẹ̀ ìkànnà ní ẹlẹ́ẹ̀kejì lè ìtaárí ẹjẹ́ ká bẹ̀rẹ̀ láti fi èyí táàrí a rẹ̀ hmm. sọ nínú ọ̀rọ̀ kan nígbà kan wípé tá a bá fẹ́ wa ìtàn táàrí àìsàn coronavirus sáàrí ni gbèsè transfer ara rẹ̀ sọ́dọ̀ ẹnì kejì kò yé wa hmm. ajẹ́ tí kí oògùn tá lè lò fún tọ́ dáa jù fún náà ni oògùn táàrí hmm. táà sì gbàgbé ọ lágbára dáadáa ló fi jẹ́ sí pé olùgbọ́ mi alákùnrin kọ́ válù àwọn kan tá a fẹ́ kà yìí dáadáa àwọn ọmọ ogun tá lè fi pàdé ọmọ ogun coronavirus táàrí hmm. eh, gẹ́gẹ́ bá àti rí fáírọ́sì yìí táàrò náà hmm. bó ní ó ṣe jagun pẹ̀lú ẹ̀ ń lọ dájú alákọ̀ọ́kọ́ ọ̀nà ni àtàwùbà tó ilẹ̀ Allah wà lè tẹ́kọ̀ọ́ ká túbá lọ́sọ̀dọ̀ náà ká máa sí sí fáàrù púpọ̀ torí pé ká máa túbá ní a máa ti aburú lọ fún hmm. eh, ńlá tó ga bí òkè tọba ti ní mo túbá lọ ọlọ́run ọlọ́run sì parẹ́ fún bẹ́ẹ̀ náà ni tọba túbá lọ ọlọ́run gbà tí mùsíbà bá dé ọlọ́run sì mú mùsíbà yẹn kò fún ọlọ́run bá sọ fún wa ma kana Allahu liyu'azzibahum wa anta fihim wa ma kana Allahu liyu'azzibahum wa anta fihim wa ma kana Allahu mu'azzibahum wa hum yastaghfirun wa ma kana Allahu mu'azzibahum wa hum yastaghfirun And Allah will not punish them while you Muhammad sallallahu alayhi wa sallam are among them, nor will He punish them while they seek Allah's forgiveness. bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá sọ fún wọn mákà ní láwọ́dé àzébà hùn ọlọ́wọ́ bá wọ́n ní fíyà jẹ wọn tí wà náà ìbá ti mẹ́lá rẹ̀ wọn torí pé ọmọ ti dá ẹjá fún bẹ́ẹ̀ ni nǹkan mẹ́mẹ́ ìsájà bọ́ síbi dáná wà máa wà máa ká ní aláhùn Allah will not punish them. Ọlọ́run ní ni ò ní fìyà jẹ yín, wa hum yastaghfirun. Why is the sick Allah forgive? Tẹ́ẹ̀ bá ti ń tọrọ àforíjì tẹ́ẹ̀ tó rí wà lẹ́yìn. Ìyà ni coronavirus jẹ́, àzáàbù min Allah. Wallahi. Ẹ jẹ́ ká lọ kún fún istighfar ká máa tọ́ra àwọn tá a rí nù tó tọ́ bá ṣe sìkìfàrò bí sìkìfàrò ló sì lè máa bá coronavirus ìjà ò lè rí náà ìkànnù olùgbọ́ mi múra sí sìkìfàrò ẹlòmí lè fẹ́ mélòó láwà máa ṣe máa ṣe ń gbogbo gbà torí coronavirus náà ń já gbogbo gbà yìí bọ́ ọba jókòó fọ́pẹ́ àṣàfùlà tọba jí láàrọ̀ àṣàfùlà tọba rí ọjọ́ ẹnu sẹ́rẹ̀ fẹ́ àṣàfùlà hmm. gbogbo gbàjẹ́ kí sìkìfàrò pọ̀ ẹnu ẹlẹ́kejì àsọ́dàkọ̀ máa ṣe sàárà hmm. àkókò rẹ̀ àwọn ìlú kan bẹ láyé ní ìsìn sàárà ní ẹ̀sìn báyìí ní ìsìn ẹ̀rú tá a bá láwọn èèyàn tí wọ́n bá wà náà gbà tí wọ́n fáwọn èèyàn ní àwọn náà lè bẹ̀rẹ̀ láàrin ara wọn hmm. ṣùgbọ́n àtúmọ̀ bá sì dọ́dọ̀ wá mẹ́bàá sí kù sí làákàyè tó nǹkan hmm. bàbá lọ fẹ́ máa pín nǹkan ní ìsìn wọ́n tún kókòrò náà sàárọ̀ sí wà bọ̀ <laughs> torí pé wọ́n tún dábẹ̀rú ìtọ́ba yẹ pé àwọn èèyàn bá lè fún ètò ni tí wọ́n tó tó sí pé láàrin kíní kálukọ́ kà máa gbé tiẹ̀ yóò sì máa lọ ẹnìkan ò ní gbé sí ọ̀gá fún ẹ ló gbé nǹkan ẹ̀ tó máa lọ ìbámọ̀ dára púpọ̀ àwọn àlùlá ńlá kan mẹ́ sí pé ní nísìn ẹnìkan call mi ó ní àwọn ti rí nǹkan bíi twenty billion naira nàìjíríà jù ní kọ́ńtì kan ìpè àwọn ò sì fi sí nǹkan láàrin ọ̀sẹ̀ kan náà wọ́n kó wọ̀ yẹn jù láàrin àwọn yìí wọ́n láwọn wọ́n á ń sọ òfin ti ń fáwọn yẹn ní hmm. oúnjẹ oògùn oúnjẹ oògùn omi gbogbo nǹkan everything ní fáwọn yẹn àkókò sàárà nìyí hmm. eh, àsìkò ṣòro báyìí á sì sàárà hmm. kọ̀wá sì tì náà ìwọ náà máa dọ́gbọ́n sí lábẹ́nú ní kọ̀rọ̀ kọ̀ọ̀kan náà máa ṣe nítorí lè fi wo coronavirus. ẹlẹ́ẹ̀kẹta kama sílọ̀ dáadáa alẹ́kẹsàrù ní àtọ̀à ẹlẹ́ẹ̀kẹrin kama kama àtikárù wa dáadáa hmm. pàápàá jùlọ àtikárù àárọ̀ àtikárù ọ̀sán àtikárù rọ̀lẹ́ àtikárù aláfẹ́ jáde ńlé aláfẹ́ sùn gbogbo àwọn àtikárù àwọn ìkàmójútó dáadáa hmm. ẹlẹ́ẹ̀kẹrin tawakkul ala Allah agbára tọ́lọ́wọ́ sọ́tù súnmọ́ ayá 38 ọlọ́run bí kúlẹ̀ afẹ́rọ̀ àìtún máa tàbí ọ̀nà mìíràn dúní láàáhì in àrọ̀ọ́dá ni aláhù bí dúrì halhun na ká ṣífà tó dúrì kúlẹ̀ afẹ́rọ̀ àìtún máa tàbí ọ̀nà mìíràn dúní láàáhì إن أرادني الله بضر هل هن كاشفات ضره أو أرادني برحمة هل هن ممسكات رحمته كلا ماوي قل حسبي الله عليه يتوكل المتوكلون ما وي حسبي الله dáadáa àṣìbí aláwọ̀ alìmọ̀láàkì eléyìn ní àwọn nǹkan èlò tàà lè máa lò láti fi kojú corona virus tàà fojú rí nínú àwọn nǹkan tàà máa ń lò tàà fojú rí nù sẹ̀ríà òun náà ni kama kí kùránì gbogbogbà èyí tọba ma ká ma ká hmm. èyí tọba ma ká sámàká sámàká eh, eh, kò sí pé ààyè báyìí ni ọkà ààyè báyìí ni ọmọkà hmm. tọba láti sí sámàká nù kí lọ ń ká mọ́ ká kùránì tọba ti ń ká máa gbà pé coronavirus ò ní sí wọ́ hmm. sọ́tù Yunus àyà 57 ọlọ́mọba sọ pé àlè kùránì ṣe fáwọn ni قل يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين آه سورة يونس آية 7 وشفاء لما في الصدور Ọlọ́ni alùkùránì tẹ́wọ̀n ni àwòsàn lọ jẹ́ fún tí ń bẹ nínú ọkàn, nínú àyà, nínú àyà ọkàn náà sí ni. Wọ́n ní tí ìyàbá ní coronavirus, ẹ̀jẹ̀ rẹ̀ náà wọ́n sí kíni, wọ́n test o. Ẹ̀jẹ̀ rẹ̀ níbo ní tí ń pọ̀m̀pọ̀ ara rẹ̀, ibi náà ọkàn náà ni. Àyà náà lọ́wà, alùkùránì yóò fọ̀ ربط بكل هو للذين آمنوا هدى وشفاء قل هو للذين آمنوا هدى وشفاء من صلاة الإسراء علم ربط هو وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين Wàlá yazidu zalimina illa khasara. Ní àwọn nǹkan tó yẹ ká lò náà ni oyin, máa lo oyin. Hmm. Eh, oyin original, bí ṣe spin kọ̀ọ̀kan, máa mú láàrọ̀ láàrọ̀, Anytime tó bá ti sálà níyàn.

ó tó bá náà ọ̀nà fi hì ṣífà olínà sí ṣífà olínà alùfáà ní ṣífàáwù ṣífàáwù ni oyin jẹ́ ṣífà hmm. ah, bẹ́ẹ̀ náà ni zamzam ní àwọn kan tá gbọ́dọ̀ mọ̀ tó ti ní zamzam sára máa bá ń ṣe pé ọ̀rá máa tọ́lá gan kò wà lọ́dọ̀ wa àbílẹ̀ tó nǹkan lọ́dọ̀ mm. lọ́ra tó bá máa tó bá rí pàǹtó trust ní afẹ́ tà fún ọ bá ń sọ̀kọ́ ara máa tọ́lá ní mm. anábìnrin máa ò zamzam lè máa ṣórí bá láhù. máa ò zamzam lè máa ṣórí bá láhù. Ah, ní mú mi zamzam fún ṣé ta bá ara náà yóò ti kíni ni wọ́n máa mú pé ìwọ ọlọ́run mo fi zamzam mi mo mú nítorí kí coronavirus kọ́ mọ́ bá ṣe kíni. bẹ́ẹ̀ náà lómi òjò bákan náà omi òjò omi tó máa ní. ní àwọn nǹkan tá a gbọ́dọ̀ máa fọwọ́ rẹ lóòrèkóòrè ìtaáfọ̀ gan láwa mùsùlùmí àwọn sọpọ̀ àwọn mùsùlùmí ọlọ́run ti fún atẹ́lẹ̀tẹ́lẹ̀ hmm. ọ̀fọwọ́ rẹ̀ ẹ̀márùn lọ́n sàlùwàlá lójúmọ́ ó kéré tán àbí náà ẹ̀mẹ́ta sí lọ́fọ̀ 1 5 times 3 gẹ́nù 15 ẹ̀tọ̀ sí fífọ̀ nọ́wà Hmm. to fifteen times lọ́fọ̀ọ́wọ́ rẹ̀ lásán ní mùsùlùmí òdodo hmm. ànábì tó kọ́ abá tún ṣe fọ̀ tó jẹ́ sí pé ó tún dáa ju ìjẹ́ ń kọ́ àwọn èèyàn lọ hmm. wọ́n ní tàbá fẹ́ sàrọ̀ abá fẹ́ fọwọ́ rẹ̀ wọ́n ní tàkìlílẹ̀ àlàsọ ọ̀bẹ̀ wọ́n ní ká ya ọmọ ní ká ọ̀ nínú àwọn onímọ̀ kan sọ pé ọ̀rọ̀ yẹn ní ọ̀gbọ́dọ̀ má ya ìka rẹ̀ ọ̀gbọ́dọ̀ ya ọmọ ní ká rẹ̀ ẹ̀wù sẹ̀rẹ̀ àbòsílẹ̀ àtó báyìí ìyọ̀n báyìí istinshaq wọ́n tún ní ká máa fún mú wa hmm. àwọn onímọ̀ òde òní náà sọ bẹ́ẹ̀ pé ká máa fún mú wa kí fáírọ̀sì má sí mú wa Islam èyí tá à ń fi ní ojúmọ́ ọkọjá 20 hmm, èyí tá a bá lè ṣẹ̀jì lójú oorun bẹ̀ èyí tá a máa ń ṣe tó máa lò àlá ń bẹ̀ hmm. wọ́n tún ní ká máa yẹnu wá sùkùsùkùsùkùsùkù àwọn ará ní àlèmọ̀bọ̀ eh, ẹ̀ẹ̀mẹ́ta láti lórí àlùwàlá kọ̀ọ̀kan wọ́n náà mọ̀ tó bá mọ́dọ̀ wọ́n náà wí bẹ́ẹ̀ wọ́n náà wí wọ́n ní wọ́n ló kọ mọ́dọ̀ ni wọ́n mú látara bí ẹ̀kẹ́ rẹ̀ ṣe ń mú nígbà tó fomi kẹ́rẹ́ hmm, mọ́dọ̀ eh, ọ̀pọ̀ ọ̀sẹ̀ ńlá eh, mọ́dọ̀ eh, inú sẹ̀rí àlọ́wà àwọn dókítọ̀sì wọ́n ní ká máa Kama se ṣùkùṣùkù báyìí ànábì ti kọ́ wa lélẹ̀ sí inú àwọn kẹta tún gbọ́dọ̀ lò náà ní pé ká máa bo imú wa wá wò ìtọ́lọ́ fún àwa mùsùlùmí ọwá kọjá ká bo mú lásán Suratul Ahzab àà níta láyé abẹ́ Suratul Ahzab àyà 59 ọlọ́wọ́ bá sọ́nà àyà 59 pé yá ayò annabi wà annabi kulli azwajika sọ fáwọn ìyàwó rẹ̀ wà banatika àtàwọn ọmọ rẹ̀ protect àti gbogbo obìnrin mùsùlùmí náà ni mo fẹ́ protect يدنين عليهن من جلابيبهن يدنين عليهن من جلابيبهن na ni ẹbójú ẹbómú yín ẹbúra gbogbo ara yín ẹ̀dẹ̀lẹ́ha àwọn èèyàn wá dẹ̀lẹ́ha àpàpàndòdó káàkiri gbogbo báyìí ẹlẹ́ha ìwọ ẹlẹ́ha tó ń mi okú oríire máa yọ bó tí ń gbọ́ mi Eh, ìṣe gbogbo ẹ̀ ló ti rú dẹ́dẹ́dẹ́ ìwọ ti múra jà àwọn dókítà lọ́njẹ́ kódà èyí dáwọn dókítà ògbò ìwọ tún bò eh, ìwọ tún wọ sọ́ọ̀tì ṣàbí ó tún wọ glove sọ́wọ́ nínú gbogbo ní ọwọ́ àgbà náà ti rọra ọ̀nà ẹlẹ́yà àyíká bẹ́ẹ̀ bí ayà yẹn wá pè mí sákìsì nígbà tí ń kà lọ nítorí dáríkà adínà ń yọ̀ ذلك أدنى أن يعرفن فلا يؤذين فلا يؤذين gan ni ló pè mí sákèsí فلا يؤذين ọlọ́run ní tẹ́ bá ti wọ hijab ní jẹ̀lẹ̀bá bú ní ohun ní stákàkù ní jẹ́ tí a jẹ́ pé ara sùdánì coronavirus wà hmm. òun náà wọ́bẹ̀ fàláàyò ọ̀záyìn ẹlẹ́ha ẹlẹ́ha ẹlẹ́ha ẹmẹ́lúmọ́pù ẹ̀mẹ́ta ni ìwọ àti coronavirus ẹ̀yìn kọ́ kò lè tẹ́lẹ̀ tó bá wọ́sọ̀ rẹ̀ wàkánà lọ́wọ́ wọ́fúrọ̀ rọ́hìmá nínú àwọn ẹ̀kọ́ tánàbí tún kọ́ wa náà sàláìsàn gẹ́gẹ́ bá sí pọ̀ ìgbé fírọ̀ mínal majzum kama tafirru mínal asad níparí lẹ́kṣọ̀ yà ní sàláì mọ́pù wa padà sí pé gbogbo nǹkan tí àwọn minister of health tí a bá ń kéde fún Áfíríkà sí tí wọ́n bá ní ká lò ẹ̀jẹ̀ ká lò káwá kú tọ̀hún wọ́n tì hìn àwọn tọ̀hún àwọn tí èsì mùsùlùmí tọ̀hún nìkan ni wọ́n ní wọn ò ní tì hìn ìwọ mùsùlùmí onítọ̀hún wọ́n tún wá ní kó tún wá máa lo tì hìn náà hmm. ká gba ìmọ̀ràn tí wọ́n bá mú wá fún ẹsẹ̀ báyìí ẹsẹ̀ báyìí ẹsẹ̀ báyìí ọlọ́run bá kọ́dà bọ̀rẹ̀ bọ̀ wá Allahumma inna na'udhu bika min al-barasi wal-junun wal-judami wa min sayyi al-asqam Allahumma inna na'udhu bika min al-barasi والجنون والجذام ومن سيء الأطام والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته